tẹ́ lọ gbà ń kọ́. à lọ gbowó. mọ́mí àgbowó. àgbàlagbà ń parọ́. movement. He's not just notorious, he's so popular. Mo fẹ́ kẹ́ erase anything that has to do with Kenegbe. Ah, if you move it. If you do any of my before you. Ẹlẹ́dàá mi, ta ni mo ṣẹ̀ tó lè bá ń bẹ̀ẹ́? Kò dáríjì mí. Ẹ lọ fọkàn yín balẹ̀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 o ní ìpèsè. for the first place fojú kan wà ní èyí o ti fojú kan kó àtàrùn nìyẹn o. Ah. ikú kan gbọ́dọ̀ palẹ̀ ilẹ̀ ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ ìwà lọ́mọ látọ̀ká ara ìrù jẹjẹ ní gbogbo lẹ́kílẹ̀ láti lọ jìnnà ìwájú lọ ká foró sí tíbi ìpani ẹ̀yìn là kékeré fìjà tiẹ̀ sí kótó ni pé yọ pààyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọjà jáde sẹ́. This is not accepted. The only informant tí a Only, láìlé òun you ẹ ti ìwọ dojú ìbọn kọ èmi sẹ́mi tẹ́mi morúkọ tí mò ń jẹ́ ọ̀kadì mọ́lẹ́sọ lórúkọ tí wọ́n ń pè ìbọn òkùrù pàjìgàn lórúkọ tí wọ́n ń pè ẹ̀tù òṣùnà wọn. ọ̀pọ̀ ẹni náà kò ṣọmọdé ẹ̀ mo rí àwọn extra things tí dáadé ẹ kó wá bíi diamonds bíi gold. gold tó kù sílé gan. àárọ̀ inú ẹ̀ṣẹ̀ gbé lọ báńkì. kò ní bá kújà bá yà yín o ṣé lè bí kú nìyí ni àwọn ọmọ láti máa gba góòdì ẹ̀yin ló fi góòdì lọ sí báńkì kí ló ń gbé àpò kí ló wá jà lọ́dọ̀ báyìí. báyìí kò ló ṣe sọ báyìí kò ló ṣe sọ. ọlọ́pàá ẹ ti pa mí lọ́mọ. èmi kọ́ èmi kọ́ kélégbé ni ah! kélégbé ló pa ọmọ yìí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 Premium TV. Ògúndépò Ògúndépò Ògúndépò tó bá ṣe pé máa bá rẹ Ògúndáre lọ́ba bí ọ lóòótọ́ jẹ́ rí ọ. èmi mo yẹ mo kẹ́rù ọ̀fẹ́ kan. wọ́n jì ó sí ọ wípé orí fífẹ́ ló mórí fọ́. lọ wí fún wọn lé yín sọ pé àti ìran rẹ àti tògúndépò ló yín mú mi lù yọ. ojú mi ti pọ́n mo fẹ́ kọ́ mọ̀ wípé n ó fògùn ńlá kó róró. ó gọ bàbá rẹ ògùn dárí gọ. èmi ọ̀pọ̀ lẹ́nu. Ah! èmi ajífa onígbò rágbìjì láti sẹ́lẹ̀ orí omi tí dẹ́rù bá. èmi ti kẹ́nu gbọ́ kẹrẹ wà lọ́dẹ tí mo yá kọ́tò ní gbogbo wọn yá. ọba ni mo ṣe èmi nìyí jẹ́ àwọn òòṣà lórílẹ̀. wọ́n ní agídí ẹlẹ́gbẹ́ ọ̀rọ̀ jẹgbọ́n. mo fẹ́ fi tí mo fi ń jọba hàn. kẹ́ni wọ́n sọ tèmi fún ẹgbà mi o mo ti jọba ó ti pa. ẹni ọba pààyàn pípa ni wọ́n pa. òkè giriwo dológì ní ló kẹrin awọ ọmọ lè sọdẹ ẹ dọ̀bẹ̀. èèyàn tá bá bú mi lẹ́yìn mi ìfàlókò. ẹ ń fi ẹ̀sùn kàn mí ẹ pé mi pa ọba. níwà ló ọ̀wẹ̀rẹ̀ aráwọ̀dá náà kúnú akasabarapọ̀ ọmọ kélébé. ibi mo kàn jẹ́ kábíyèsí ní òní ìfẹ́ rẹ bẹnu ọkàn mi. lọ́láwọ́ fi lọ́kàn. nǹkan ayọ̀ lẹ́yìn o. ẹ̀kẹ́ ni gbẹlẹ́rú òpó ni kì í jákòdì àgbà ó yẹ. gbogbo òmùsẹ̀ gbogbo ẹ̀ ni mo ti gbẹ́ lórí ìyún adé o àpò òkè ìrajà o. Ah! ìyún adé ọmọ ọba wa ó ní bẹ lórí ìrọbí láti yegọ yìí. ọmọ ọba ò bímọ. ọmọ ọba ò bímọ tí ò ní nílà. ọ̀rọ̀ bíyàwó ẹ̀ bá má mọ̀ mú ayé ò ayé ń tẹ́ lọ. ó yí àwọn bàbá yìí bá sun yín ẹ ṣe bọ́lẹ̀kẹ̀ lulẹ̀. odò tó bá gbẹ́gí gbogbo òní farare sàn ìwọ náà ti fàkótí rọrí báyìí òní jọ gbádùn. kòkò tó gbé ọdẹ mọ́lẹ̀ ló tó fi dẹ lónìí olónìí náà ni wà á dán padà ṣáájú ilé ọ̀hún. mo fẹ́ lọ rí gbogbo kò ní. èmi ló sàtìmọ̀ tàmà gidi lọ́gbẹ̀gbẹ̀. Ah. ìjọ mẹ́kẹ́ bá fojú kan ọjọ́ náà ní pẹ́lẹ́ dà rẹ̀ pàdé. ìrọ̀ eh, ni ìrọ̀ ni ìrọ̀ ṣe é wọ̀ èmi gẹ́gẹ́ ló ṣà. Coming soon on Okiki Premium. òṣùpá rororo. ọ̀rọ̀ ojú ọ̀run rororo. a ah, Elédùmarè gbà ni o. ṣẹ̀dá gbà ni o. ọ̀rọ̀ ojú ọ̀run rọrọ. ohun wo kò ṣeé gbé kò ṣeé pa o àìfẹ́lẹ́. sílùú ogun ominú furu ẹ̀dọ̀ fúrúrú ẹ̀rù nílé ẹ̀rù lóde o gbogbo ọmọ tó mùmú láyà rẹ̀ ń pariwo àmì fohùn wa kígbe o kélédùwà àgbà wa akógun máa jà ni o òṣùpá. ìgbà ni ṣẹ̀dá gbà ní o. ọ̀rọ̀ ojú ọ̀run rọrọ. ìṣẹ̀míṣẹ́ ewúrẹ́ àgùntàn yára fiyèsí o. afẹ́fẹ́ wọlé káṣọ lọ níyẹ̀wò ẹni wọ tiẹ̀ lọ́rùn òfúra. yàgò lọ́nà ibi àpè lórí ká má má fi tẹ́lẹ̀ o ẹ̀gbá ni o òṣùpá rororo. Ah. dẹ́pọ̀ kó rúbọ bàbá dẹ́pọ̀ níbẹ̀ ó rúbọ nígbà tó máa bí obìnrin rán ni wọ́n rán ni wá nígbà tó tún máa bí ó bẹ̀ mí kọ́ ni mo rọ́ra mi ó tún bù ṣe gàdà ó bù ṣe gègé ó tún wá bí àṣẹjọwọ́ ẹnì tó rán mi rírán ni wọ́n rán mi wá èmi kọ́ ni mo rárá mi àṣẹ dọwọ́ ẹni tó rán mi. eégún lani ọ eégún òní kékeré àkókè koro tí jọ̀wọ́jọ̀wọ́ ẹ má mi. èmi ni èmi arúlógún bíi èéfín apápá láìláì apá kan èèyàn apá kan àlùjọ̀gbọ́n gbogbo okùn mi ẹ bọ́ra tàṣẹ tàṣẹ tinátiná nìrí ẹ̀mí ọ̀dájú ènìyàn tí ń fi wèrè gbé dára sá. ẹ̀yin ò sọ̀rọ̀ mọ̀fìà tó kọ̀ bọ̀ mo fẹ́ yín níṣẹ́ ni wọ́n fẹ́ kẹ́ ẹ lọ sí wàrún kẹ́ ẹ rè wọ̀ràn kẹ́ ẹ lọ rè é bá mi wábi tágbára pẹ̀kú sí. Si mo fẹ́ kẹ́ ẹ bá ń wágbára kágbára mi. ìṣẹ́lẹ́bọ ni ìṣọlóògùn ni ìṣọba ìṣèjòyè apá àwọn ò gbọdọ̀ kémi olúgbòdù mọ́ láyé fáàbàdàn ẹ ti kọfẹ́ iná lójú iná lẹ́nu jìgàn tó gún akíkanjú àbìkára lójú ogun èmi ni olúgbógun mi náà ìjà ń bọ̀ ìtẹ̀tẹ̀. ohun wo kò ṣeé gbé kò ṣeé pa o àìfẹ́lẹ́ kébò sí o. ajá tó rògùn tó dúró ni ó fi rẹ̀ bọ̀gún nù o àjànàkú tá a gbọ́fìn lẹ́dẹ̀ẹ́ erin mọ́jú erin ọ̀bá bẹ̀ lọ o àwọn aráabí wọ́n rò pé a kò sàn án lọ fún ọmọ pé tí bá ti ń kọ̀ láyọ̀ ọmọ kọ̀ láyọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àjẹ́ ń ké okùn òun fọhùn ẹṣọ lówó ẹbọn lé ni tólúwọdú bá yalù wọn ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ògúnlùtù tó wọnú omi ni ara ó rọ̀ wọ́n ni. ẹ wà á bọ́ọ̀ ni. Ah, ah. ẹ̀gbọ́n yọ̀rọ̀. Ah, pèkélé pèkélé. olúgbòdù. ṣé o ní kábíyèsí lórí ìjọba. ẹgbẹ́ kò tá wọlé èèyàn kan mo rí ẹnìkan ṣo tó wọ aṣọ aró nìkan mo rí. tá wọlé ẹjẹ lọ. kábíyèsí olúgbòdù. ta ló ń jẹ bẹ́ẹ̀. ẹ̀gbìn ń yọ̀rọ̀. ẹ̀gbìn ń yọ̀rọ̀ ni ò kìíní. táwa lẹ́nu ẹ̀gbìn ń yọ̀rọ̀. olúgbòdù ni kábíyèsí. olórí burúkú ò olúgbòdù. olúgbòdù sójú rẹ fọ ni ah. bí nǹkan bá tiẹ̀ wá ń lé ọbọ̀ láti ta bó ṣe bọ̀ ààfin èmi ló dé níwájú èmi níwájú èmi àjàkáyé bó o bá pákótó di kó o jẹ́ kí àyà rẹ kanlẹ̀ kó o dọ̀bálẹ̀ wájú mi ó kan. bàbá lọ́kùn bàbá rẹ̀ ò tó wù tó wù lẹ́yìn dọ̀bálẹ̀ èmi mà ní ni ọmọ ọlọ́fà kan ṣoṣo ti ṣọ́. Eh? ọmọ ló fà kan ṣoṣo tíṣọ ọmọ ló fà kan àtakùn rọgbọdọ. ẹ gbọ́ mi dáadáa ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é fọ̀ pálù jagunjagun ò ṣe é fọba mú o ah, kí n dọ̀bálẹ̀ fún wọ́ bí kò bá ṣe wípé mo ro tìkúnlẹ̀ àbíamọ ni ó yẹ kí n pẹ́ kẹ́nu rẹ̀ ó jáde pàkọ́ ni ah, èmi ni jagunjagun ni mí ẹ̀mí arúgbógun bíi èéfín apápá láìláì apá kan èèyàn apá kan àlùjọ̀nú gbogbo òkun mi ẹ bọ́ra ẹ má dán wọn wá gbọ́ o ọba àjàkáyé mo fún ọ lóṣùpá kan láti wá dọ̀bálẹ̀ gẹ́gẹ́ bí ohun tó ọ pé kí n ṣe láàfin rẹ̀ yìí bọ́ọ̀bà wá dọ̀bálẹ̀ lágbàlá mi ọ <laughs> jẹ wọ̀lọ̀wọ̀lọ̀ lọ́bẹ̀ ìlú yìí ò ní rójú kò ní ráàyè. kábíyèsí o kábíyèsí o. yíyí rájò jẹ. ẹ̀gbìn lélẹ̀ yìí o kábíyèsí ẹ ní dọ̀bálẹ̀ kankan dọ̀ o níbo ló. <laughs> ó dà gbé wọn rírú ẹ̀ rí kí kábíyèsí wa dọ̀bálẹ̀ níwájú òun àbùkù ni o. kábíyèsí ẹ̀ ṣe pa ẹ̀ ṣe pàṣẹ fún wa kíkì ní burúkú tó lọ ká dà dọ̀bálẹ̀ ká nà ká nà lọ́rẹ́ tẹ́rẹ́. ká nà nìkan àbí ká bẹ́rẹ̀ rẹ̀ fún. ayé o ayé ayé o ayé. ìrèké ò ibùdó ibi gbogbo nílé alágbára gbogbo agbára ti bẹ nígbẹ̀kọ́ ayé ó di ti ìwọ olúgbòdú lónìí o gbogbo agbára ti bẹ nígbèrè òkun ó di ti ìwọ olúgbòdú lónìí o gbogbo agbára ti bẹ nígbè yọ̀sà ó di ti ìwọ olúgbòdú lónìí o agbára ayé kan kò tún ká a mọ́. abẹ́mọ lórí fẹ́ olórúkọ tá a pè fá ṣùkùtù méjì ọlọ́ta lórúkọ tá a pè ṣù ọ̀dàrà apanijẹpẹjẹ lẹ́nu yánkanyànkan lórúkọ tá a pè àwọn ìyá mi adíẹ fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí wọ́n ní kí bàbá wa kájọ lọ́jọ́ mẹ́jọ bàbá nílé òun kún fáfá òun òférò àná òun dí òun ò lè jẹ wọ́n wá níta ni ó bá ṣe Ọ̀rúnmìlà ní abániṣe òde ayé ni ó bòun ṣe wọ́n níta lábániṣe òde ayé Ọ̀rúnmìlà ní ifá lábániṣe òde ayé wọ́n nípa abániṣe òde ayé òka wọ́n tún níta ni ó bá ṣe. Ọ̀rúnmìlà ní abániṣe òde ọ̀run ní òpóhùn ṣe wọ́n ní ta labániṣe òde ọ̀run Ọ̀rúnmìlà ní èṣù ọ̀dàrà labániṣe òde ọ̀run wọ́n ní pa abániṣe òde ọ̀run ká wọ́n tún níta ní òbá ṣe Ọ̀rúnmìlà lẹ́yìn òṣòro wọn fi àtọkọ bọ̀ lẹ́bùn ṣe ó ní ẹ bá ń gbẹ́ kòtò gìrò ká ẹ bá ń kọ́tọ̀ òun sí kòtò gìrò kòtò gìrò kòtò gìrò ẹ bá ń kọ́ta mi sí. ayé o ayé ayé o ayé o. ayé wì ayé wà ayé wà rárá akọ ajá olókìkí òru màálù àjìtì bológò lẹ́rù. bẹ́ẹ̀ni àwa là ń jẹ bẹ́ẹ̀ àwa la kọ ajá aborí gbogbo èsì á bìrù gìlọ̀gìlọ̀ àdà yìí yìí wọ̀lú ẹgbọ̀rọ̀ tí ìrànmọ́ lójú kankan ọkọ̀ àwọn àjálù olórí kí ló dé. ó gbóná ọkàn kábíyèsí ò balẹ̀ gbọ́kàn kábíyèsí ò sì balẹ̀ o kò fẹ́mi fúnra mi náà lọ́kàn balẹ̀. kí ló dé. ebi àrè lásánlàsàn tó bá àjàkáyé fààyè gbà pé wàá mọ ọ gbé pẹ̀lú wánú ìlú ó ló ní kán bó fòkó nìṣó pọ́kúbi tó bó gbé gbà ìǹgbọ́rí yèyé àbẹ́yìn gbọ́rí níbi tí wọ́n ti ní kó rí adé wá mọ̀ forí adé dọ̀bálẹ̀ fẹ́ni tí ò jà mọ́ nǹkan kan tí ò rí èèyàn bí ó mọ̀ ní àfi tí kábíyèsí wá forí adé lulẹ̀ lágbà lòun lílù tó lè rójú tó tó lè ráyè. ẹ wọ agbẹdọ kámọrin ìmí ẹran ni ẹ wọ ni. sẹ́ńtì wá ń kọ́ kábíyèsí lọ́kàn òkè nù sẹ́ńtì ẹ̀gẹ́ kí wọn náà fẹ́ lọ lórí òróró ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó hàn áyàdá sí ààrẹ lásánlàsàn àjòjì ebólẹ̀dulẹ̀ yóò rebi tó ti wá ni. ibo ní tìbọ̀ tí olókùn lọ́rùn irú ààrẹ wo ń tiẹ̀ kí ló kọ rẹ̀ èmi ló jẹ́. ó pọ̀ òun kẹ̀ bá olóhùn olúgbòdù. olúgbòdù mbọdí ti ń jábọ̀ tí olókùn lọ́rùn olúgbòdì ọ̀rọ̀ abẹsẹ̀ mẹ́fà àtàkọ́kọ́ gan kò ní kó yan tàwọn àyà kọ́ mọ́ fẹ́ wébo ábẹ̀lẹ̀ tà sí òun lásán ẹnìkan ọmọ tẹ́nìkan òbí wò ó kábíyèsí kọ́ fọkàn rẹ̀ balẹ̀ kò ní ti dìjà làwọn ọjà yóò sì kàn nínú iyọ̀ ni àwa la bẹ́ẹ̀ fún.

kí ni kẹ́ni tó yẹ gbódùn ó ṣe. ó ní ohun tí àgbà jẹ tẹ́lẹ̀ kù tó fi sọ wípé èyí yó òun kí gan-an ló jẹ tẹ́lẹ̀ kù sọ fún mi a fẹ́ gbọ́. olúgbòdù ò fèrè fíhùn ṣe ń ó gun àsọtẹ́lẹ̀ kì í parọ́. balẹ̀balẹ̀ afọmayòfáyò ni <laughs> ẹ̀yin lọ́ọ̀dẹ̀ mi bẹ́sù bá ṣe láàyín wọ́n tẹ̀yìn ká èmi ni èmi olúgbòdù iná lójú iná lẹ́nu ẹ̀bìkára ogun di kóńtógún táwọn lógun ọmọ ẹ̀ ṣọ́ọ̀kù yìí ọmọ ajìjàgbẹ̀dù àkàlà lẹ́yìn ẹ̀ mà láyà o ará ò ní sọ́lọ́run kí bàbá aláwo tẹ́wọ́ gbà láyé a ti kọ́fẹ́ a ti pòórá yìí. ẹ fẹ́ ṣe é a fẹ́ kẹ́ ẹ̀ mọ́ ṣe yìí ẹ ṣe é. ọdún ọ̀hún tún rèé o ikọ̀ láàfin olúmakí mo gbóná takuntakun mo gbóná tọ̀rọ̀tọ̀rọ̀ mo gbóná tọ̀fàtọ̀fà alákatakó mi èdè láíláí ọba àjàkáyé èéṣe ó tí ìwà dọ̀bálẹ̀ lágbàlá ẹ̀mí olúborí ọmọ àti kogúnjọ bá ọba kọ̀ tọ́ ìwà dọ̀bálẹ̀ lágbàlá mi. <laughs> wọ̀lọ̀wọ̀lọ̀ tó jẹ lọ́bẹ̀ ó sì ń bẹ lórí iná tí ń gbóná fẹlifẹli ìfìmù ọ̀ mo rí ọ̀nà. kábíyèsí o. wá wá ìwádà ìwádà. ẹ wá wá bí. dákun kí ni ń gbénu ẹ̀ náà kí ni ń gbénu rẹ̀. tani. wèrè ọ̀gá rẹ̀ ni. ètò tó ń fi wúrọ̀ wúrọ̀ yìí. àbùkù ìsìn pọ̀ ju o ah, ah, olúgbòdù ní gun ọba kàkà yóò ah, ló ń gun ọba gàràgàrà báyìí. sí kí ló mọ bàjẹ́ kí ló mọ dà o kẹ̀kẹ́ sì mọ gojú mi mọ́lẹ̀ ṣé àmọ̀ kí bí n bá pariwo bí n bá bínú ṣé àmọ̀ pé lè yí ìtù àbí bẹ́ẹ̀ kọ́ yóò tabara alé yóò tabara oko ó ní wọn ò ṣe sọ̀rọ̀ yẹ̀yẹ́ pọ̀ yẹ̀yẹ́ pọ̀. ayé o ayé. là ń gbé kiri bí ọmọ ìjò yìí. ariwo ń lọ jìgbọ ariwo ń lọ jìgbọ kó lọ́fà má lè fà á kó lóró má lè gbé kálá tẹ̀yìn má ṣe rí ta a kì í múdà palágẹmọ àjàgbé ní fìdí mẹ́rin ilẹ̀ pẹ̀pẹ̀ àná ká sí yín láì àwọn ẹrú mi fún ilé sí. dìrò lọ́wọ́ àfààní. bẹ́ẹ̀ bá tún pọ̀ sí ẹ lè tún yọjú o irú ijó wo la fẹ́ jó sílùú ogun ominú furu ẹ̀dọ̀ furu ẹ̀rù nílẹ̀ ó yé mi kì í ṣe wípé mo fọ̀rọ̀ yín ṣe àgbẹ̀sínú lè gbìngbìn wọn ò kọtí ikún sí gbogbo èrò yín àti gbogbo ohun tẹ́ ẹ̀ sọ jáde àmọ́ ẹni tá a bá fẹ́ tà á bọ̀ ọ̀nà ẹ̀ bọ̀ kó tóbi kẹ́ ẹ lè rí ta lówó tí ó jọjú ẹni tá a bá fẹ́ pa tá a bá fẹ́ pa á jẹ́ kọ́ra pọ̀ lára rẹ̀ ó ń lọ́rọ́ olúgbòdú jẹ́ ṣé wàá wọn ò fẹ́ kí gbèsè ọ̀hún débi tó dé yìí ọmọ kékeré tíntìní tó bá wà tí ò kọjá ìrà lẹ́sẹ̀ erin sí èèyàn tó bá wá dún wájú èèyàn tó nàka sí èèyàn bíi kó fẹ́ fi gún èèyàn mú bí èèyàn ò bá farabalẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ó gbé èèyàn ṣubú. nítorí pé bí nǹkan ò bá gbénú ajá kí ló mú un tó ń wawọ́ sí kíni pé kó wá àmọ́ bí tọ́rọ̀ wá dé dúró yìí abẹ́gbọ́ mo fẹ́ sọ òkò kékeré mo fẹ́ wo ibi tí ó balẹ̀ sí. awótẹ̀dí ó wà nílùú kan ọ̀túnmọ̀lù tó wà wọ́n sì mẹ́ tó ń jáwó tẹ̀dí yìí ó fara mọ́ mi púpọ̀ kó tó di pé mo dórí ìtẹ́ olóyè ọ̀tún àtolóyè òsì ẹ lọ sílùú tí awótẹ̀dí wà ẹ jẹ́ kó mọ tí ń ṣẹlẹ̀ bó bá lóun fẹ́ fojú kàn mí ẹ gbé e dáàfin ọ̀tún. ẹ kábíyèsí olúwa mi o bí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kì í pẹ́ṣẹ̀ àṣẹ ti gùn ẹ kábíyèsí o. ẹ kárí ẹ farabalẹ̀ ẹ kárí ẹ ṣeun àrègbà ni ó. ojú ọ̀run rò lọ́wọ́ alágbára tí halẹ̀. àwòtẹ́dì kábíyèsí ọba àjàkáyé tìlú ayétẹ ọlọ́run wá sí ọ ẹ wọ́n ní bọ́mọdé bá màyò kò ní mẹ́yọ bọ́rọ̀ bá pẹ́ ńlẹ̀ gbígbọ́n ní gbọ́n ìdílé tá a fi ní ká yọjú sí ọ. ọba àjàkáyé sọ pé èpè la fi ń wo èpè. bẹ́ẹ̀ni èpò la fi ń jẹṣu. Hmm àkàsọ la fi ń gun àká ká mú yangan sún yangan ní dá yangan lára. wọ́n ní àkàrà wò pa ló kápá ẹ̀kọ́ gèrè kábíyèsí ni kò wá gbọ́ ààrẹ lọ́wọ́ olúgbòdù tó lẹ́nu bá tó ní képe o. kódà olúgbòdù fẹ́ tẹ àṣà mọ́lẹ̀ ó ní kí ọba aládé wá dọ̀bálẹ̀ níta gbangba. ní gbàgede. kódà ó tún fi gbèǹdéke sí. ọ̀dà ẹ̀yin olóyè òkè ẹ sẹ́ẹ̀lú ẹ kú takuntakun Hmm. olúgbòdù hmm. olúgbòdù rúgbò ọ̀sà ni kò rúgbò èèyàn bẹ́ẹ̀ ni ah! èmi sì mọ̀ pé ẹbọ rẹ̀ ò ní fín ẹbọ rẹ̀ ò ní dà débi tẹ́ ẹbọ rẹ̀ kọjá lọ sáájú ilé ọ̀run olúgbòdù gbàgbé wípé ẹni tá a fọ́ àgbọn lórí rẹ̀ olúwa rẹ̀ ò ní dúró jẹ́ èèwọ̀ ni ẹni tí ọba sì sòwò ògùn rẹ̀ olúwa rẹ̀ ọ̀rà já ẹ wá wò mí bẹ́ẹ̀ bá dáàfin ẹni mo ní ẹ bá ń kí kábíyèsí ẹni kí kábíyèsí ọ̀fọ̀ kan wọn balẹ̀ ẹ wá ní mo ní kí wọ́n ra obì kí wọ́n pa obì kí wọ́n wá yọ òfu àánú rẹ̀ kí wọ́n yọ dànù sìnkún ọwọ́ ni wọ́n fi mú gbé ni wọ́n lọ rè bá olúgbódù wọ́n jẹ́ kó mọ̀ pé ẹran tá a fà tọkọ̀ tí ọ̀já ni wọ́n ń pè ní námọ̀ èmi ni agbélédàfà agbẹ́yìnkùlé mọ yòtù tó wù ẹbọra ti gunná lẹ́sìn irúnmọlẹ̀ tí kò wọ̀yọ̀wọ̀yọ̀wọ̀yọ̀ akọlóńgì ni ti dẹ́rùbọ̀ dẹ́nu ìlú ẹ wò mí ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ kan tó le mélòó lára rẹ̀. ojú ti kojú ètè ti rí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ olúgbọ́dù rẹ o ọmọ ẹgbẹ́ pọ̀ pọ̀ rọ́gbọ́n ọmọ ajé ṣọ̀ṣọ́ ọmọ ajé fọjọ́ gbogbo dára bí ebi. èmi lọ́mọ kò yí ogún dun ogun apèjẹ ìlàlá ogún dun ogun apẹ̀fà ogún dun ogun òdùbá pa mi ó máa pẹ̀lú ogun yọbí lọ́lú ọmọ olórí ogun yáàyò apá ènìyàn apá àlìjọ̀nù gbogbo onú mi ẹ̀ pọ̀rọ̀ ló kúnú ẹ̀ àwọn ah! tẹ̀dí dáná oògùn fún mi yá mo fẹ́ mọ ohun tó tó òǹtepo mẹ́fà ti pàdé òǹrepo mẹ́fà lẹ́sẹ̀ ògbèjì ojú ìrìnà mẹ́fà mo fẹ́ mọ ohun tó wọ̀n orí ẹ̀ bí. kò ní yí ọ kò ní yí àwọn tó ní ọ ta ni ọ olórí ibú ni ọ ní àbó lórí rẹ olùsìn ni ọ ní àbẹ àná. èmi lọ dájú ènìyàn tí ń fi wèrè pé dá lásà. wọ́n mi wò ìràwọ ẹdájọ olè kó sókè hmm. ọjọ́ tíràwé bá ṣubú lómi ọjọ́ náà ló ṣègbè hmm. ọṣègbè lónìí. ọmọ ní wọn ti gbẹ́sẹ̀ rẹ fún mi wọn ní kí n pa ọ pátápátá kó o mọ sẹmí mọ àti gbogbo òwò àtàwọn ọmọ ogun rẹ kí n parí lápapẹ òní ni kò ní dọ̀la o ọmọ ẹni tí mọ ọfà ni èmi ni ìgbéni níwọ̀n lọ́rùn okùn sẹ́kẹ́sẹ́kẹ́ òye ṣe sísìn mi ìgúnwọ̀ mi ti kékeré yọké èmi agbólẹ́nu bí agogo òjò mi pa alábàáwú tó ń tẹ̀wúrọ̀rùn àròpalẹ̀ ní mi bí ọ̀sán yaba èmi ọmọ oníyà mẹ́ta méjì àtọ̀kànlélógún bájà mi bá ń gbó eyín ajá mi ò gbọdọ̀ yọ gbàgbọ́ mi bá ń kàn lọ́rọ́ rí ọgbọ́dọ̀ tún dànù bẹ́ẹ̀ ni mo sọ fún ọ òní ni kò ní jọra òní ló jẹlẹ̀. ọkà tí ọlọ́bẹ̀. ẹ kí n tẹ̀mí pẹ̀lú ọkà tí ọlọ́bẹ̀ ọ̀ ń ni. má gbèdé wájú mi lẹ. wọ́n mi wò mo sọ fún ọ lẹ́ẹ̀kan mo lónìí ni kò ní jọra ilẹ̀ ilẹ̀ ni mo tẹ̀ ikú ọ̀gbọ́dọ̀ palẹ̀ omi arọ bíjì bá ń jà níṣẹ́ ni wọ́n tó yà lẹ. atọ́lẹ̀ tọ́lẹ̀ tàbí àríjísẹ́gi kan kó sí ara rẹ̀ lẹ̀ ewé fojú di ilé ìwé de ewu ọ̀gbẹ̀rì fojú da yóò báyé lọ ó fojú di mí lónìí òní ló báyé lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ ẹ kú ẹ̀rọ gẹ̀lẹ̀ ẹ̀rọ omi ẹ̀rọ gẹ̀lẹ̀ ẹ̀rọ ajé tí mo wáwò tí ìjẹ́ tán bẹ́ẹ̀ yẹn bá ní mọ́jẹ́ wo ọmọ olólùwà rẹ bìbí a máa bì lólùwà ẹ̀ lọ́rùn àjẹforí kútú ọ̀tẹ̀dẹ̀ àfàyàfà ìpẹ́pẹ́ ìlú mọ̀fẹ́ ló sọ́gi ló kọjá àgbà wọn ayé ọyá omi ẹ̀rọ rẹ ẹ̀já rẹ wọ́n gbà. tó mú mi wá. ìwọ ta tu ọ̀dà ikú ti rẹ́ mi kété mo ti dán ọmọ àjẹpẹ́ wọ́n ti dán ọmọ òyẹ̀kú èmi ò ní bá wọn kú bọ̀rọ̀bọ̀rọ̀. ọ̀yẹ̀kú mú ni mì ọ̀yẹ̀kú mú ni já ọ̀sọ́rí pẹ̀kẹ̀pẹ̀kẹ̀ adíẹ fún ajíbówó tí ìṣọ̀bà alágbèdè ọ̀run. bẹ́ẹ̀ gbọ́ gbinigbini lágbà mi ọ̀tún ajíbówó ọmọ alágbèdè ọ̀run ní darí bẹ́ẹ̀ gbọ́ gbinigbini lágbà mi òsì àti bọ̀wọ́ ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní darí bẹ́ẹ̀ bá gbọ́ gbinigbini níwájú. lílẹ̀ má dà mí. àti bọ̀wọ́ ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní darí. lílẹ̀ ah, ni mo pè. bẹ́ẹ̀ bá gbọ́ gbinigbini. ikú ọ̀gbọ́dọ̀ pa. bírin bírin lẹ́yìn mi àti bọ̀wọ́ ọmọ alágbẹ̀dẹ ọ̀run ní darí. mo gbẹ̀yìn ọ̀tá mi lẹ́nu ọmọ owó dùn gbìnrín gbìnrín gbìnrín ìjàrá dọ̀là níbẹ̀ yìí. rárá o ẹ rọra ṣe. ẹ nílò ní ẹgbọ́n. àwọn tó lànà wọn ò sì mọ. ìgbà ló nígbà. ìgbà ló nígbà ń lò ó. báwo ló sì rè é. dájúdájú adẹ́ẹ̀dá òsùn o. ẹ jogun omi o. ẹ yé máa pètè ogun mọ́. ẹ má máa rọ́ọ̀bà fín torí tọ́ba láṣẹ o ẹni rọ́bà fi lọ́ọ́ bá ń pa o. ẹ gbà mí olùgbòdù. ó yà ọ́ lẹ́nu ẹ̀mí mọ̀húrú tí ń dún mọ̀húrú mọ̀húrú mọ́ni ni o ṣé kinní kan bí ẹ̀gbọ́n òwú tọ́ ọ̀rọ̀ sí mi rè mo mú síkún bí adìẹ bí sẹ̀ríà bá dá àjànàkú fọ́ọ̀rọ̀ òun kan lásán gbèdé bó o bá ṣọ́ra rẹ fọ́ọ̀rọ̀ òun kan ó gbé ọdẹ sẹ̀ríà ó dá àjànàkú rẹ ẹ̀mí èṣù láàlú tó wíre o ògiri òkò ẹbọra tí ń jẹ́ látọ̀ pa láàróyè àròbó mò ń lọ láàlà àtàrí mi rí fẹ́ufẹ́u bàbá ń pè èṣù èṣù kò síbi kan ó èmi gángan lè ṣù lọ ṣọ́ra rẹ̀ ṣèrántí wípé wọ̀lọ̀wọ̀lọ̀ rẹ̀ sì ń bẹ lábà mi ó ti kù ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún kọ́ wá dọ̀bálẹ̀ lágbàlá mi bó bá wù ọ́ kọ́ sún jẹ mo rí ọ̀nà. kò kò sẹ́bi lọ́wọ́ rẹ̀ kòtò ẹ̀sìn mi àti kòtò yẹ̀yẹ́ mi ni ò tí ì kún wájú rẹ̀ kò lẹ́bi ẹ̀bi olórí burúkú akídanidani ni ṣé bó ń lérí wájú mi ṣé bí kò sóhun tó o sọ pé o lè sọ dilẹ̀ kò sókè tó ga wájú rẹ̀ ó ga pa wájú mi ó ń lé ẹnu òun lé gbogbo ara gbogbo tó o ní tí ò sí ń bẹ̀ òun ló ń sọ bí ẹni pé ìwọ gangan ni igi ti ń bẹ inú igbó. bóun ló ti ṣẹlẹ̀. ìgbà ló nígbà. ìgbà ló nígbà ń lò ẹ́. báwo ló sì rè é. Ah, lẹ́nu yín kékeré ẹgbẹ̀fà ńlá ẹgbẹ̀fà ẹ ṣe kúkú jẹ́ ń lu òṣùgbọ́n lápá kó kú yányán. Ah. ẹ jẹ́ wí fún yín o ẹni bá ní ẹsẹ̀ eégún hàn <laughs> òun ni yóò wà bẹ́rẹ̀ lọ tí yóò tún sí ẹ lọ ṣọ́ra yín gidi kí ni wọ́n máa ń là lára yín ẹ ṣọ́ra yín o ẹ ṣọ́ra yín o. olúgbòdù ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ẹni dùbúlẹ̀ ó ti ṣoògùn jàkadì tán èèyàn tí ó sì tẹ́ òkú ọ̀pọ̀ lọ́lẹ̀ yóò nílé di tiẹ̀ lọ́tọ̀ o èèwọ̀ nílẹ̀ Yorùbá ọba aládé ó tún dọ̀bálẹ̀ fẹnikẹ́ni ká má ṣàwá sọ páàrè kò lè ṣẹlẹ̀. lẹ́nu yín sí mi ọ̀tún èmi làrẹ̀ ń o <laughs> ẹnu eworo yín ò gbàjánu ẹnu eworo yín ò gbàjánu. <laughs> ẹ ti gbàgbé wípé ẹni mi kùkùté ara rẹ̀ ló mì àìfètèmétè àìfẹnumẹ́nu nímọ̀ràn bẹ̀rẹ̀kẹ́ hmm. ẹ jẹ́ lọ ṣọ́ra yín. ẹ olúgbòdo a lè torí òtù ká fọmọrí odó yáná ìbéèrè kì í jẹ́ kẹ́ni ó ṣìnà ẹni tí ò lè béèrè ló pọ́n rẹ̀ lójú kí lọ́ọ́ bá àjàkáyé ṣe gangan gangan fọ́ ba yín apó ti ránṣẹ́ sọ̀rọ̀ ó ti bẹ̀wẹ̀ fáìsùn <laughs> èmi ni èmi ọmọ ọlọ́fà kan ṣọ́ṣọ́ ti ṣọ́ ọmọ yóò kan ọ̀ṣọ̀ṣọ̀ ti ṣọ̀ ọmọ yóò fà kan àtakùrọ̀ gbọ́dọ̀ ìkòyí ẹ̀ṣọ́ arógun yóò ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣọ́ ọ̀làlá ni mí o ọmọrù fìsànfìsàn ẹ ti kúrò ń bí ẹbílà ẹ kọfẹ. wọ́n ní agbèrà wọ́n ní agbèrà. rororo ojú ọ̀run ah, ẹni àwífọ̀ bàjẹ́ ó gbọ́ ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà àwọn ìgbọ́ àfọ̀ ìgbà a máa kó bá ni o. àtẹ̀yìnrọ́gbọ́n agé ti ajá agé ilé títán ó fọ̀bẹ pamọ́. Hmm. ẹ̀yin ẹ̀ mọ̀ wò ó ti yín. ìdí nu tí mo ṣe ní dandandandan n ò lè má dìgún lọ sọ́dọ̀ àwọn àna mi torí yóò mọ ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ ni. mo wí fọ èmi ò sì lè wá jẹ́ ọ̀rọ̀ tí mo wú sọ fọ́ọ̀nù àdìgbò lè láàkáyì. àwọn lòṣòro mọ̀ fìyà eléyìí ha ha abẹ́yìn kelu abapá kelu abẹ́sẹ̀ kelu òfìrí gbì òfìrí gbà òfìrí gbalẹ̀ ọgọgọ rúmọrúmọ aláwọ̀ ẹ̀tù akọ ẹyẹ tí ń jẹjú ẹni. Ah! Yeah! kẹsẹkẹsẹ rèé o kàtàkàtà ń bọ̀ bàbá kẹsẹkẹsẹ. oògùn omi inú furu ẹ̀dọ̀ furu. ìgbà tá a fohun tó yẹ ká ṣe sílẹ̀ tá ò ṣe é olófà tí wọ́n mọ̀ fi ń nà ká àbùkù sí yàn pé èèyàn ò kojú òṣùwọ̀n ó lò ó tí akídanidání ara tibí tó ṣe náà lò ó lò ó ẹ̀yin kábíyèsí tí n bá sọ fún yín pé n ò gbọ́ irọ́ ni mo pa. kí ló wáá ṣe sígbà tó gbọ́. àmọ́ kábíyèsí à ń dúró dàṣẹ yín ni. àṣẹ látẹnu ta ni. àṣẹ kábíyèsí là ń dúró. nítorí pé kí ni. ẹ̀yin ló lóyún. torí pé kí nǹkan lè bàjẹ́ tán kó di pé gbé ìgbésẹ̀. ó ti tẹ ojú mi mọ́lẹ̀ ó sì ti di nǹkan míì lára mi àti lára ìlú ẹ bá mi fi orò lé kúrò ní òlú yìí fún òfẹ́ fojú kan mọ́ àṣẹ mi nù. wo arínájà ta mọ́ra kó o ti kankan kó o lọ forò léwèrè kú o kí màwúrú màwúrú tí ń dún mọ́ ayé òtí ẹ yóò wáwọ́ rẹ̀ bọ́lẹ̀ ṣé o mọ̀ pé ìwọ náà ló láṣẹ kábíyèsí lòdò dé kábíyèsí sì ti pàṣẹ ó mọ̀ pọ́ bá kẹ́ ẹ dábàá àṣẹ lọ́ba ń pa ọba ti pàṣẹ gbéra. ẹ torí tá a bá kìlọ̀ fóníkọ́ pé kó má rẹ̀ kú tó bá kọtí ikú sẹ́bọ̀ tó ṣàyàgìnì kàn séṣù tó lọ rè rẹ̀ kú àwọn àgbààgbà àmùlẹ̀ wọn á bá wí ní kọ̀rọ̀ tí ò ti fàkàrà bẹ gúngún dandan ni kó nítòhún ó filẹ̀ ṣaṣọbora kábíyèsí o ipa abẹ́rẹ́ ti yín ń lokun tiwọ́ tọ̀ àáfòrò lè kú òun. Hmm, gbogbo ilé ètò sọ ẹnu ò ṣe é ẹnu ò mọ̀ ṣe é. Ah, kábíyèsí mo mọ̀ pé ẹnu ò ṣe é ariwo kọ́ ni kábíyèsí. ó a ṣe ẹdíyàkùn kí ló tún dúró ṣe báyìí ah, kábíyèsí bínú. táìmọ̀ àti kankan kọ yanjú kíní tí ń bẹ ńlẹ̀ kí n tí ń tẹ ẹ̀rùn ọ̀tán lẹ̀. Ah. tẹ́lẹ̀ ní àwo orí ẹni gbàṣọ̀rọ̀ àwo lẹ́lẹ̀ lápá dẹ̀dẹ̀ ló kọ́lé tiẹ̀ tán èyí tí ò kanlẹ̀ tí ò kodò bíbáfò yégolú ọmọ wẹ̀rẹ̀fà nífẹ̀ẹ́ èyí táwọn òbí ẹ̀ fi sílẹ̀ sáyé lọ ní rèwerèwe owó ròde wọn ní kò yégolú ó wá sí i òyégolú kù pẹ̀rẹ̀sẹ̀ kú ó ní ní pínísí ní kékeré ní màjèsí iná ti fòkun sílẹ̀ sáyé lọ ó lè kó láfi ń ṣẹrọ ńlẹ̀ yóò wó mọ̀kán ẹ̀yin òṣòro ẹ̀wà báwa tulẹ̀ yìí ṣe ẹ̀yin òṣòro ẹja ni wọ́n fi ń ṣòro ìyàwó mọ̀kán ẹ̀yin òṣòro ẹ̀wà báwa yìí ṣe ẹ̀yin òṣòro ẹ̀wà báwa ilẹ̀ yìí ṣe. àìkò ọwọ́ kì í ọkù kì í ọmọdé ló kó ọkù kì í ọkù kì í àìkò ọwọ́ kì í ọkù kì í àgbà ló wò nílà Europe ṣé kábàkàbà kàtàkàtà tẹ̀ ń bá kara láti bí ọjọ́ méje yìí náà láì ọjọ́júmọ́ lèmi ń wò yìí ẹ àìwò ó wò ó pì ó kù mú ọmọ kù ẹ dákun kí ni gbogbo kàtàkàtà tẹ̀ ń bá ka yìí ṣé lórí mi náà. dé gbogbo ẹnu rẹ sọhùn ah, ṣé àwa awo ló ń bá wí báwọn àwo àwòrò ṣàṣàlù ẹ jèbúrẹ́ ah, ẹ̀yin aláwòrò ṣọ̀pẹ́ mà ń lẹ̀. o à ń jẹ́ o. Ah, kí ló dé àwa ń ṣètò kìlú lè dáa ìwọ wà nídìí kìlú bàjẹ́. Ah. ọmọ kékeré ni ẹ ọ tí ìmọdé àgbò èsì ni ẹ ọ nírọ̀rọ̀ pẹ̀lú bájá arúgbó yìí bá fẹ́ gbó wa ọ̀ọ́yà dìgbòlugi ni ìpọ̀rí ajá kò gbọ́dọ̀ jẹ̀ fún òkété ajákájá tó bá jẹ̀ fún òkété. Eh? orí tí ó jàṣà bí wọ́n fún ládìyẹ kò ní gbà ah! àìṣèbàgbà ní jámù ni mo yóò má máa wo bí a bá tọ̀ pápọ̀ lọ ẹ̀wọ̀n ewúrẹ́ àti pọ̀ bí èèyàn ẹ bára yín ẹ̀dúró náà ó ní tá a bá tọ̀pá bọ́ọ̀lù ọmọ ewúrẹ́ ó fọhùn sárákùnrin yìí ṣeré ni àbò ń ṣe èrè ẹ̀yìn sẹ́mi ló fi ń wẹ́ranko ni àbẹ́yìn ló fi ń wọ̀pá ọ̀bẹ bí mi ó tún wá sọ kíní kan kẹ́yìn ó ní ká bára wa wí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wà ń dúró kí ló dé tá ẹ̀ lé bára yín wí. bá wí ẹ ọ̀tọ̀ ṣé bá ti ń báyàn wí nù ọ ní làákàyè wọn kọ yé irú orí wo lélẹ́yìí sórí àwo rèé bá ti ń bá bá ń máa lè omi inú furu ẹ̀dọ̀ fúrúrú. iná tó yẹ yọ mi a kú sọnù àdẹrù àdẹrù là ń báyọ sójú ogun ọ̀nà ní kẹta ń kọ ni. nítorí àdìtí. lọ́jọ́ fi ń ṣú. nítorí afọ́jú. lọ́jọ́ fi ń kùn. <laughs> nítorí ọjọ́ ọ̀dágìrì la fi ń níwọ lápò àwọn awo òpònú ayírádà tẹ ránṣẹ́ wọn ò bèṣù bẹ̀gbà wọ́n kọlu inú ẹ̀gún láì wọ bàtà <laughs> ẹ dákun ṣé wọ́n lágbára tó màálù ni àbọ̀ máa gbọ́ ó wá pé mo fi wọ́n dára n ò tí ì fi wọ́n dára kankan nígbà tí mo bá ṣe tán pẹ̀lú wọn ògbó adìyẹ wọn ó rí àwòdì mi sá. olúgbòdù ẹ dákun ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ́ ẹ foríjì wá àbámu àbáṣe ni o àti wá ṣe tó o dákun mọ́ wa lọ́wọ́ ẹ wo ti gbogbo ìlú o kẹ ẹ foríjì wá ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ o. gbogbo ẹlẹ́dàá àbúlà ti bẹ̀ kẹ ẹ foríjì wá irú òkun ní ìṣẹ̀lẹ̀ sí wa mọ́. àní sọ́sọ́rù rẹ̀ sọ̀rọ̀ mọ́ o foríjì wá o. táwọn kéékèèké lu ni kò wo olúgbòdù ṣàánú wa. ẹ tí ẹ lè gbìyànjú ẹ wò tí kì í bá ṣe wípé mo ro tìkúnlẹ̀ àbí amọ̀ ni ó yẹ kí n jẹ́ kán lura wọn pa ni àmọ́ olóore ìlú òun lè kàlù. àforíjì wá àforíjì wá o. tẹ̀rí ọ̀pẹ ifá mi dàṣẹ káró tù. rárá rárá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 gbélé. ẹ̀yin dẹ́fà ìjìyà dákun tí màdàm bá débi kan táwọn bá sọ tẹ gọbìrì ràjẹ lórí ni wọ́n wọlé lọ wọ́n ní wọ́n ti ṣe tó bá fẹ́ padà ní òkú. Ah, olúwa mi olúwa mi ẹ̀rọ olúwa mi olúwa mi ẹ̀rọ. ẹ jẹ́ kí n mọ̀ lóòótọ́ pé mi ò ní ìyá mọ́ pé ìyá mi ti kú. ọjọ́ wọn pé wọ́n ń jà nítorí òun lẹ́ẹ̀kú lé òun. bá mi ẹja ń torí títẹ̀ wọn. bẹ́ẹ̀ ni sẹ̀dúdù tí ò bá sàkàn yóò ṣẹja. àlóyún ara rẹ ti bàjẹ́. yé ajé òun gbé o. Ah, mo sọ náà mo sọ náà òòsàn jẹ́ ń pé méjì òbí òde nù. Ah. ojú mi kòrókòró báyìí kò sọ fún mi pé òótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ bọ́ ọ̀yá rẹ̀. sẹ́ẹ̀rí bí mo ṣe wà yìí nǹkan kan ò ṣe mí fa orí mi pé ọpọlọ mi pé pẹ̀lú dídúdú ni mo dúdú o ọpọlọ mi ò dúdú mo máa ń tí mò ń ṣe mo máa ń tí mò ń ṣe ẹ bá gbọ́mọ mi ẹ bá gbọ́mọ mi. Coming soon on Okiki Premium TV. ojú ọ̀run rọrọ ojú pọ́n kókó màmá fọ́. mọ́tò ti ká bẹ̀rẹ̀ ìjọ̀gbọ̀n ní wásà ọba àjàkáyé <laughs> kò sí bọ́mọdé ṣe lè mú kìtì ọ̀gbọ́n ta tó iwájú iwájú ni ó máa bẹ́lẹ̀ dùmarì kò sí bọ́mọdé ṣe lè tètè jí dóko tó ọkọ ni ó máa bá kùkùté iwájú iwájú ló máa bá mi <laughs> mo ní wọn rán létí ni ọjọ́ náà máa ti kù sí dẹ́dẹ́ ọjọ́ náà ò máa ju péréte lọ́mọ́. ìwọ ọmọkùnrin olúgbòdù yìí. àrẹ̀mọ. èyí ti rí tó jẹ́ pé kó o mọ fìtínà kábíyèsí ló wá yàn láṣà. kábíyèsí ẹja wí ẹja wí sórí rẹ burú ni sọ fẹ́ mọ tàpá sísẹ̀ ṣe ni sórí tí n bá bù ọ yóò dàbí pàpẹ́ kìnìún ya lù ni wá wo mi wò ẹni bá fojú àdánwò kú ẹbọ rẹ bọ̀ láṣọ ni o má fojú àdánwò mi àrẹ mọ́ o kó jẹ́ kó rí rẹ gbà àbúrò rẹ burú gan ni. kábíyèsí ọba àjàkáyé n ò fẹ́ sọ̀rọ̀ jù láàfin lónìí àmọ́ kábíyèsí ń rọ̀ yín tàn ẹ ṣèrántí wípé nínú gbogbo abiyamọ ayé pátá ẹ dé ló ṣọ̀fọ̀ ọmọ yìí ẹ kú ara fẹ́ra. wá bí olúgbòdù kábíyèsí kábíyèsí. sí ẹjẹ ẹjẹ ẹjẹ fìtínà rẹ ẹjẹ fìtínà rẹ. so o ní làákàyè rárá báyìí nítumọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tí wọ́n gbọ́ sọ kò sí kankan tó wọ̀ létí nínú rẹ̀ ìwọ̀n orí ìtẹ́wò lomi tó bẹ lára èèyàn tó wájú mi ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ wọn ò sì wé nǹkan kan kò yẹ kó o mọ̀ kó o tó bẹ lẹ́yìn ọ̀fà ojú òjì lọ ẹni tá a rán sóbi ibi awọ́sẹ̀dì tó yẹ̀yẹ́ rẹ̀ gbogbo tí ń bẹ lára rẹ̀ ló sọ di gbogbo pátá ọ̀nà míì tí wọ́n bá wọlé sí lára ni mò ń wò ó ti fi kàn mí bá kàn mí. kábíyèsí kábíyèsí ẹ má sọ báwo ṣe bẹ́ẹ̀ yẹn àgbà náà lẹ sọ pé ojú àṣà kì í ríbi táwọn di kí rọrọ báwo ni ó ṣe mọ́ ojú rẹ̀ mọ́lẹ̀ níwájú yín tí ó bọ̀ gùn yín gàlẹ́gàlẹ́ tí mo sì wá bẹ́ẹ̀ kí lè fi káwọn aráàlú máa sọ èmi ò ọ yìí jẹ kó mọ̀ pé ẹran yíyí ni jẹ náà báwo lèèyàn kó ṣe máa wá rí bàbá mi fi láàfin lójú mi tí n lè ṣe nǹkan kan ó yẹ kó bú mi ni bàbá mi ìdí ìṣe inú mi nígbè o. ọwọ́ alágbára ti halẹ̀ mọ́ ni o. ojú ọ̀run rorò. òṣùpá rorò rorò. àìṣẹ̀kùn àbẹ́ẹ̀dì lolúgbòdò máa dún mọ̀húrú mọ̀húrú mọ́ bàbá mi ọba ní bàbá mi wọ́n sì ní ọba bá lórí ògbógbó ni akọlù ògìdán bí ni yorùbá sọ ògìdán sì ni bàbá mi ìjà kọlùbọdù ó mọ̀ pé akọni lè wí bí ìyàwó bàbá mi tó jó lórí ò bá lè bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ èmi ọmọ bá wọn sọ̀rọ̀ mi ní sítorí pé ìyá mi ò sí láyé mọ́ èmi lọ́mọ bọ́dọ̀dọ̀ òkú títa bàbá rẹ̀ ò gbọ́dọ̀ gbẹ́gi ọmọ bá di ẹ̀kú àtàlà lọ ìran bàbá ta níbà òbí náà yẹkẹyẹ olúmọdù. ajá ló ń jẹ ògún. ẹtù ló ń jẹ ìbọn iyọ̀ ló ń jẹ ẹtù àtajá àtògún àtẹtù ẹ parapọ̀ torí tọ́ba láṣẹ o ẹni rọ́bà fi lọ́ba ń hmm. pa o. òjúrò kò yè dá àníkù ètò tànà hmm. irú ọwọ́ wo la mọ̀ tó tún fẹ́ mú wá hmm ṣebí wọn lójú kì í pọ́n ni ká fi pọ́n lẹ̀ ojú pọ́n wa títí àmúṣapá ògbẹ́ngbẹ́ wa àmú ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ àrẹ̀mọ ló tún ti padànù bí ẹni pẹran sùn yìí o. ológun ní í ṣe bí aláìgbọ́mọ̀ràn ẹ̀ bógun bá wọ̀lú ọlọ́gbọ́n là ń fọ̀rọ̀ lọ. ojú ti àgbà tòru jagun òríbi lóṣù góńgó. Hmm ojú ti egúngún egún kò máa mọ̀nà ọ̀gbàlẹ̀ mọ́. ọ̀nà dókítà mẹ́ta ó pín orin tí òṣòro dá òṣòro gbé e ẹnìkan bá ń kọ́ ha ẹnìkejì á máa ké he. gbígi oró ẹ má máa kọ́lé oró ẹni kọ́lé oró fúnra rẹ̀ ni ó gbé o wọ́n ní bójú bá rọrùn àwòfin onígbàjámọ̀ tó ń kanlẹ̀kùn ọ̀la lágbàlá ìṣù ó ṣeé ṣe kó ti gbàgbé pé fẹ́ufẹ́u lórí bàbá rí ọba mọ̀lá pé olúgbòdù kí ló dé tẹ̀ ń bọ̀ bá tàkóró gan. olúgbòdù olúgbòdù olúgbòdù ìdí tí a fi ń fi ewé èsìsì nìdí fún ọba àjàkáyé tìlú ayé tẹ̀ ṣé ẹ wípé àwọn aráàlú ti máa máa wò wípé à ń hùwà kan tí ò dáa láti pé àwa tó sọ wípé ká ọra fìdí ẹ ṣé kò ń ṣe wípé wọn máa rò wípé fìdí ẹ wá ó wàá fẹ́ dòní rẹ. bẹ́ẹ̀ni. Hmm. Hmm. Eh, èmi ń rò wípé wọ́n ti máa gbìmọ̀ pọ̀ wọ́n ti máa rò wípé a ti ń tẹ ojú àṣàmọ́yẹ̀ ẹ wọ̀ ajá ò ní jobi láíláí tàṣà lójúmọ́lẹ̀ ẹ̀wẹ̀ tàṣà lójúmọ́lẹ̀ àbí ńlá ẹ wo bí o ẹnì nǹkan ò ní gbójú títí kó bàjá lẹ̀ iṣẹ́ bọ́ ìṣòògùn ìṣàwòrò kan ò ní gbójú títí kó bàjá lẹ̀ sẹ́ẹ̀rí lórí ọ̀rọ̀ ọba àjàkáyé ọ̀rọ̀ ọjọ́ míì ni o ọ̀pọ̀lọ ní tá a bá débi ìrùkásẹ́kí ni. à ń fò ni. kò gbé kò ṣeé pa o àìfẹ́lẹ́ kébò anything tó o bá fẹ́ wí mò ń gbọ́. kábíyèsí gbogbo ilé ìtẹ̀ ń ṣe yìí inú mi ò dùn sí i kì í ṣe pé bóyá àwọn olóyè wa àbí débi tá a lè wá ṣèpàdé ẹ kàn wá dá wà láàfin rìn lọ rìn bọ̀ inú kò dùn mọ́ mi nù kábíyèsí. ẹsẹ̀ rẹ ni mo fi ń rìn lọ rìn bọ̀ nínú ààfin àbí àbí kí ni ìtumọ̀ gbogbo wọn yan wọ̀nyàn tó wí wá jẹ́ bọ́ sọ ìtòǹdò tọ̀rọ̀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 kò sí tí ò ti fojú mi rí tán kò sọ tó tí ò ti sọ pé wò ó ní sọ̀lú ìdá kan kí wàá lè kókó ìdọ̀bálẹ̀ tí mò ń dọ̀bálẹ̀ kí ni kókó gbogbo tí mò ń ṣe fún yín nínú káà kí ni mò ń ṣe fún wọn. mo wá ní mò ń rìn lọ́rìn bọ̀ bí n bá rìn lọ́rìn bọ̀ ńkọ́. kábíyèsí ò bínú o ohun mi le bó ti le ni yóò sì le títí inú òun fi bí mi tán ni. kábíyèsí ẹ mọ àjọ òun ló lè orí adé ìbí inú ẹ dákun ẹ kàn sí wò bẹ́ẹ̀ ni o ṣe rí àwọn àpapọ̀ ẹlẹ́yẹ náà à ń gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀ kò tí ì yọ ni mo wá ń dá yín lójú pé tí n bá dé pàdé á wá nǹkan ṣe sí ìyàtọ̀ wà èèyàn kò tó yín rí fìn mo ń sọ fún yín pé èèyàn kan ò tójú yín fi gbolẹ̀ irun kan ń ṣẹlẹ̀ dá ara rẹ̀ ni ẹ dákun torí ọlọ́run ẹ ẹ mọ jẹ irun ọmọ jẹ mọ sí. o ò rí pé ẹyẹ rẹ ò ní yí o ò rí pé ẹyẹ wọn ti yẹyẹ ẹyẹ rẹ gbọ̀n bá ń yẹyẹ mi ọba ṣọ́n ti yẹyẹ ẹyẹ tiẹ̀ ó ní gbọ̀n bá tú yẹyẹ rẹ tán kó tó de kó fi wọ́n lẹ̀ kó kú bẹ́ẹ̀ ọ̀la àpò wà ń bẹ̀ ni mo yìí fi ń ṣe gbogbo òlérí tí mo fi ń mú lérí mi tẹ̀ mo bá tú yẹ rẹ tán ló ṣe mọ. ẹ á yàn ẹ kàbíyèsí àtúnṣe wà ẹ lọ fọkàn balẹ̀. ọmọkùnrin tó wà lọ́dọ̀ akànmọ́ hmm. wọn ò fẹ́ rí mi. àti halẹ̀ mọ́ ni o ojú ọ̀run rọ̀rọ̀ òṣùpá. àwa la dìkẹ́rù ẹni òfúyẹ́ àwa lòsì tìǹbìrí oníbòsí òru alápàǹdẹ̀dẹ̀ ẹyẹ àgbààgbà kúfẹ́ kúfẹ́ ògùdù ògùdù kúfẹ́ ó ti tajú àgbàmọ́lẹ̀ a sì ṣetán láti bá ọjà. ẹ padà tábà tí o dùn ẹnu ọ̀tá èmi ni èmi arúlógún bí èéfín apápá láìláì apá kan èèyàn apá kan àjọ̀nú gbogbo onú mi kìkì ẹ bọ́ra ah, kí ni sẹ́yìn rí. Ah! ẹ ti ń níkan láyà bí ìrà àbí ah! ìmọ̀ tún ìmọ̀ jọ ìmẹ́ ni kì í dọjọ́ alẹ́ bọ́mọ owó ń ké kara tí ń ké koro ìdàrọ́ nírẹ̀yìn àgbẹ̀dẹ̀ òsì bàtà òní gbórí odò kó tẹ̀ láíláí ayé làgbẹ́ fògìrì sákọ́ sílọ̀ èdè èdìbàrà àgòyà ayé ẹ má dín pa àgòyà. ayé ooo ayé ayé ooo ayé ooo ṣóńṣó gìrì ṣó orí abẹ́rẹ́. ọdún wọn ní kọ́ ọmọ kàlá ìjì o onídandan láìwọ̀ fẹ́ kálá ìjì o wọn ní kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ẹ̀rù onídandan ìwọ ó ṣe bẹ́ẹ̀ ẹ̀rù wọn ní ọmọ gbẹ̀kùlé wọlé ìwọ ni ìwọ fẹ́ gbẹ̀kùlé wọlé ó ti wá gbẹ̀kùlé wọlé bẹ́ẹ̀ ó di dandan kọ́ ọ̀sẹ́ lápá ó di dandan kọ́ ọ̀sẹ́ nítan ó di dandan kọ́ ọ̀sẹ́ gbogbo ara kúlukùlu torí wọn ní késekése ní dá láàrin ayé igi ní dá láàrin ọgbà ó ti ṣá odidi ìmọ̀dẹ̀ kó o sì di dandan kí gbàdán gba kú rẹ̀ kú gbogbo ibikíbi tó o bá wà báyìí olúgbòdu ikú rẹ̀ rè gbà. E, èèwọ̀ èèwọ̀ èèwọ̀ irọ́ ni ọtí tó lò wọ́n pàjọ́ òní pàjá ọ̀gọ̀rọ̀ tó lò wọ́n pàgbọ́ òní pàgbọ́ ìgèrègèrè tó lò wọ́n pòbúkọ̀ òní bọ́ bá dọ̀la ẹnu ẹnu làkẹ́lẹ́sẹ̀ fípè kọ ojú ọ̀nà ẹnu ẹnu irọ́ lọ pa èmi lèmi ọ̀rẹ́ yìí rẹ̀. olúgbòdù o olúgbòdù o wọ́n lẹ̀ kó òní lọ ráyé mọ́ o wọ́n ní ọba ewúrẹ́ kan ti dì í adífá fún Ọ̀rúnmìlà nígbà bàbá ń sawó relé alára wọ́n lálára ń lálára àtẹ̀mí ń bẹ́ńlẹ̀ wọ́n ní alára ń wọ́n tún ní aláránkọ́ ní alára tèmi bẹ́ẹ̀ ń lé tòun tàtà sí ǹjẹ́ èmi ti jáwé olùsùnlẹ́lẹ̀ ìwọ kàṣà ìsùn sí ọlápò igbá ńlá bojú yá lórúkọ tí wọ́n ń pa àwọn àjẹ́ ayé olúbẹ́bì ló kọ́ tó ń pa àwọn àjẹ́ ọ̀run ọ̀rọ̀ tèmi ti dèjì ọ̀yẹ̀rẹ̀ ikú ti yẹ̀ lórí mi lónìí sẹ́ ń gbà. ẹ ń sọ ẹlẹ́dẹ̀ lẹ́kọ̀ọ́ oúnjẹ ló wà fún ẹ wo sọrun olúgbòdú bí ṣe ń ràn bá a ṣe ń bẹ tó. kòkó bẹ́ẹ̀ wá fẹ́ máa fa alátọ̀sí sẹ́sì bẹ́ẹ̀ sì rè ẹ̀sìn alátọ̀sí ò sí lọ́wọ́ kò bó kò sí lọ́wọ́ ẹ dákun láì ṣé bá a ṣe máa wò ó ràn lélẹ̀. ẹ wo bí ẹ̀yin lóye ẹ jẹ́ ká wà bá a ti sọ lóko kátàwòjẹ rẹ̀ nìkan kẹ́yẹ rẹ̀ ó fò abẹ́ ìmọ̀ kí bí a bá bá ibẹ̀ náà la bá sọ ẹ̀ bá náà la fàyè gbà ẹ àfi ká mọ bí ó ti lọ lórí ẹni máa ti wáyé ojú nàgbọ́n ni ó gbọ́dọ̀ máa ti lọ. bẹ́ẹ̀ni ah, ah, ah. kí ni dé kí sì ń ṣe gàlè gàlè gàlè gàlè mọ́ wa. igbó lẹran kún gbé igbó nílé ọ̀bọ okùn lẹ̀wọ̀n díẹ̀ ìgbọ̀wọ́ olúgbòdu ó fẹ́ ti kékeré yọké àmọ́ o àá jẹ́ pé ikú ogun ní palágbára. alágbára ayé òwe rọra ṣe olúgbòdù alágbára òwe rọra ṣe. ọ̀dẹ̀dẹ̀ ò bọ̀rọ̀ àkàbí ọ̀dọ́ ìdí nù tá sí i. àwọn ọkùnrin jẹ́jẹ́ abiwa pẹ̀lẹ́ ọmọlúàbí làwọn ọmọ yìí pọ̀ ẹ wo kábíyèsí níyàtọ̀ sílé òbítíbitì owó ń bẹ ńlẹ̀ fún bẹ́ẹ̀ bá ti lè bá wa mú olúgbòdù ẹ wo owó tí ràn yín ò ní tó sì mọ́ nílùú yìí ń bẹ ńlẹ̀ fún ó dọwọ́ yín o. ẹ wò ó ẹ lọ fọkàn balẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òjò ló yé egun wọlé kẹríkẹrí. ọmọdé olúgbòdù mọ sábà àmọ́ kò máa lọ yìí ó dọwọ́ wọ Kurubi àti Agunalẹ́ṣin. ṣé yẹn nǹkan tí wọ́n sọ ẹ bá lè bà wá sí inú wa ọdún ojú òsì ní tíì. ọ̀rọ̀ owó là ń sọ yìí ẹ̀ ń ṣèlérí fún wa wípé tá a bá bá yín múlùgbùdù bí esin ẹ tún fún wa lówó ju ìlọ. ẹ ẹ wẹ wò kábíyèsí fún yín ẹrù ṣì ń bẹ ńlẹ̀ rádaràdà mọbi tó ń rè é ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ fọkàn wọlé síkún báyìí láwọn olúgbòdì fún yín bí èsì. síkẹ́wù síkẹ́wù. ìṣòwò nìkan so hmm. ìṣàkọlé ọmọ jẹ ti pẹ. ẹ wá gbọ́ ẹ wá gbọ́ ìtọ́jú bá yẹjú kó mọ̀ yẹ o. ó mọ̀ yẹ. àríná kó mọ̀ yẹ o. àmú bí ìgbìmọ̀ kó mọ̀ yẹ o. kó mọ̀ yẹ o okòó là ń ta wọ lọ́rùn ẹgbẹ́ la ń ta májèlé lọ́làkejì àkókò tó là ń ta wọ lóde ayé ọ̀hún tajà owó ọ̀rajà wàràwàrà ni olúgbójú àkọ́jú ẹ tiẹ̀ lè kọ́jú èmi kọ́nàkọ́nà ṣojú rondo gbẹ̀yìn ọ̀sán ọ̀run ò pọ̀ <laughs> ẹni bá ń kọ́jú ni kó máa lọ olúgbójú kí ni ti ẹ̀ṣọ́ òkè ògùn láti máa ṣẹnu gangan rẹ́rùdí ọ̀yọ́ kí ni tiwa níbi tí wọ́n ti ń gbìmọ̀ ọ̀tẹ̀ tí wọ́n ti ń dáná ọ̀rọ̀ ẹ tiẹ̀ lè bá wọn dáná ọ̀rọ̀ ṣọ̀gbọ́n ò ní jà láyé kó wọlé arọ́ ṣọ̀gbọ́n lòun lòun kọ́kùn iṣu rùbájà èṣù níbi ìtòun ṣọ̀gbọ́n ní kájọ tèṣù kúrò ẹ̀mí èṣù ẹ̀bìtà òun náà rékọ̀ọ́rọ̀ jọgbọ́n orí oríro. Ah! wọlé wọlé tó bá wọlé àwọn àwọn tàpá ni ológìní mi ti gàjà. ojú tó lé ojú tó kọ. ẹ rọra o ilẹ̀ mi yọ nìyẹn o. alágbára. ayé o ẹ o ẹ rọ. ẹ ti rí náà ká tó ṣèdájọ́ jìtọ́ ká sọ lọ ó ṣeé ṣe kó tó pẹ̀ntọ́ sọ olúgbòdù yìí kó tó tùlù máa lórí èmi gan wàá gbèsè kan gbé lórí ẹ kí ló dé ń pa kúkúrú ń pa gígùn èyí ti rí ná a sì sọ fún kábíyèsí ẹ filẹ̀ fún mi ẹ filẹ̀ fún mi ọmọ tẹ tí ń fi gún ọtẹ wo lẹ́ẹ̀ fi gún ilé rẹ mọ̀ ń lọ ní ìsìn gbogbo tó bá rí ọ̀dà lára yìí fi yé e pé èmi gan ti jẹ́wé mo ti jáwé àrùn mo ti fi sáhun jẹ ọ̀rọ̀kọ̀rọ̀ gbọ́ gbọ́dọ̀ hun mímọ́ mo sì ti jáwé oríjìn gbogbo ohun tí ma ṣe é fi jìn mí ni torí ewúrẹ́ bá sun lọ́jà àfi jẹ ewúrẹ́ ni tágùntàn bá sun lọ́jà àfi tágùntàn bẹ́ẹ̀ ni kò sí tí ó ṣe fún mi. ìjọ yọ pé níjọ tó tó tó gùn ní ìjógùn kí ni kí ni ṣe rí. Ah! wọ́n labalábá yìí wọ́n sì rìn o wọ́n jẹ́ nǹkan ra mọ́ o ọ̀tọ̀ ni tí ń bá lọ àbí wọ́n lọ́rán wá ni ẹ ara yín o. ìjọ yọ pé níjọ tó tó gùn ní ìjógùn á jọ fún nǹkan lẹ̀ fúnra wa lónìí á jọ pò á ṣe tí ó tóra. ojú ti wọ́ kojú báyìí pitú ọwọ́ ẹ̀ kò jẹ́ ń dáná ogun fún mi yá nítorí ẹni àwa lọ ọ̀nà làkó <laughs> ó yá dáná ogun fún mi kí n bọ̀ yá róka àjà kí n bọ̀ tẹ́. <laughs> dáná ogun fún mi sẹ́ <laughs> ikú pa lónìí olúwo ni ẹ gbà mí o ẹ gbà mí o ẹ gbà mí o èmi ni Olúgbódù ọkùnrin kìtìkìtì bí ẹfí ọmọ fàtí ẹjọ ọmọ arógun má tìdí arógun má sà arógun má fìtìbọ ṣe arógun má ṣojo arógun yọ ṣẹṣẹ. <laughs> ẹ tí ì rí nǹkan kan mo ṣe ṣe ń bọ̀ <laughs> ẹ dààmú. à ń bá ní lẹ́dí ẹ̀ à ń fòun kú bó dúró náà ṣé tá a bá mẹ́dìyẹ ọ̀hún tán ṣé yóò di tiwa ni kí n ti nínú ọ̀rọ̀ ìlú ayé tẹ̀ gbọ̀rọ̀ mi dẹlẹ́rù wá jẹ́ dẹrù rẹ̀ kó lé. èbẹ́ èbẹ́ èsì ni ṣọpọ̀n náà ṣe é bá jà olóde bàǹtà bàǹtà ni olúdódú mo jáwọ́ o èmi náà jáwọ́ àní dààmú o àní dààmú o. pàpàtà ẹyẹlé ẹ rọra o ilẹ̀ mi yọ nìyẹn o. ẹ wo a kì í du orí olórí káwọ́ dìgbé tẹ ni ẹ má jẹ́ ká gbére dọ̀fà láì rojú ogun ẹ má fi wá fagun abùnà lẹ́ṣin kùrùbé. ẹ mọ̀ ṣe báyìí ní tí bẹ́ńlẹ̀ yìí ò le tóun bá a ṣá kẹ́kẹ́ ogún arẹwà ni bá a já bàjẹ́ ọgbọ̀n ara oge ẹwà náà la fi ń ṣe ẹ dákun eré bílù yóò ṣe ní tú làwa náà sáré ẹ ẹ wo mi ní parọ́ fún yín ẹ má jẹ́ ká tọ́jú àṣà mọ́lẹ̀ pápá ìwọ ń ti èyí bọ́mọ olú yìí níwọ náà ẹ má jà ṣe bẹ́ẹ̀. ẹ wo ọba àjàkáyé ló mọ ohun tó gbà lọ́wọ́ olúgbòdù wọ́n sì sọ pé ẹni tó bá dáràn la fi kún fọ́ràn àkéńgégi hmm. ó ń kọsẹ̀ hmm. gbẹ́nàgbẹ́nà bẹ tùlé lórí hmm. ẹ dákun sórí ló fi kọ́ ni. ẹ wo ẹ jẹ́ kí ọba àjàkáyé kó wà àkànṣe sọ́ra ara rẹ̀ èmi ò ṣe. afẹ́fẹ́ tó wọ yẹ̀ wò tó kaṣọ ń yẹ̀ wò ìkìlọ̀ ní fẹ́ni tó wọ tiẹ̀ sọ́rùn kòròbe agunná lẹ́sìn àìfẹsẹ̀ báwọn kébùsì ni kò ṣeé gbé ẹ má jẹ́ ká mú báyìí. ẹ wo bí ajá tí ó bá sọnù ni kò ní gbọ́fèrè ọlọ́dẹ hmm. ajá tó bá dẹ̀ wọyé tẹkùn ó ṣetán tó fẹ́ fẹ́ jẹ̀wẹ̀. ó mọ̀ fi wálẹ̀ lónìí. olóye mo rí i pé mo kà ó lé ọ̀rọ̀ ẹ ti wá kọjá ajé ìgbèjẹ kọ láwọn ọmọ yìí. ibi ọ̀rọ̀ ti ẹ̀rá dé yìí bó bá kọjú sí ẹ bó bá kẹ̀yìn sí wa bó bá ti wá kà wá nìkan. ká ti rọ ara wa pa. ibi ọ̀rọ̀ yókù sí nìyẹn. ìjókù sí nìyẹn. àwọn ọmọ yìí ò dán kékeré. Ah, ọ̀ dán kékeré. òṣùpá. ṣé bójú ṣe ríre ta fi ń jobi lọ́jọ́ ẹ̀dùn mo ń bi yín ni ká ẹ fún mi lésì ọ̀rọ̀ mi ṣé pé gbogbo òlérí tẹ̀ ń lé fún kábíyèsí tẹ̀ ń lé fún ìkọ̀kọ̀ ìlérí asán ni ẹ ti jẹ́ ó yé mi pé kò sí wúlò kankan tẹ́gbẹ́ ilé ṣe fún mi àbí ńgbà téèyàn lásán lásán tí ó já mọ́ kankan tó ń halẹ̀ mọ́ kábíyèsí tí mo sì ṣàwá bá yín tẹ́ẹ̀rí mi gbà tẹ́ẹ̀rí kábíyèsí gbà ládùúgbò gbogbo tọmọkùnrin ti ṣe fún yín dákun kí ni mo bá jẹ o tẹnìkan ò rí kí ni mo bá jẹ o tíwọ náà jẹ ń bẹ ẹ bá jọ ń jẹ ni ẹyin oníkọ ọmọ sọ dákun dúró ná nígbà tá a sọ pé egun bàbá ẹni òjò tá a bá ní òjò mọ ṣé alágbà kan máa mú yàn. yẹyẹ padà ń bẹ alágbà tí ó mú yẹn ṣẹyọ kan ẹ ti gbàgbé ń ta ẹ ni ẹ ẹ dákun kí ni èrè tí kábíyèsí fẹ́ jẹ lára yín torí mi ò mọ ń tẹ́ ẹ ṣe fún un tó fi ń sadúrú ẹ̀ jẹun ẹ wá fara pamọ́ sábẹ́ pé yóò jọba èmi náà sì gbà fún yín ẹ wá ń jẹ jíjẹ ẹ ń mu múmu ẹ ń jẹ bíbọ̀ ó wá tásìkò tẹ́ ẹ̀ sóore fún un ẹ wá pé kí ló ṣe téèyàn kò ṣe rí ẹ mọ̀ bá dán wò kí mọ̀ bá rí yín fín. gbogbo ètò ìṣe ò tí ì rí mi fín ọ̀rí mi dákùndú ọ̀nà gbogbo bíbọ̀ gíṣin kí tá a jẹun sí ọ̀jẹ̀ ń bẹ̀ nígbàjọ́ jẹ náà ni ó lè mọ èwo lọ́wọ́ àfàwọ̀ àmọ̀ jẹun sí. àṣẹ ìjàmọ̀ kankan eyín lẹ́nu rẹ àwọ̀ ọ̀já mọ̀ o ṣé ń gbọ́ o ọláwọ̀ mọ̀ nkankan. ìmọ̀ pé nítorí mo fẹ́ gbìjọ ọkọ rẹ kí n lọ rè kú ni kí n rẹrù ẹlẹ́rù kí n fa tèmi lọ́wọ́ kí n sọ orí olórí lọ mo ti wí fún ìgbà mo wá mo ní nǹkan kékeré mo pè é ìgbà àsìdọ́dọ̀ rẹ̀ tá a fi wò a rí wípé ọ̀rọ̀ rẹ ti kú òní tí ọ̀gẹ̀dẹ̀ tí ìṣẹ̀ntàn yọ̀dá sí adébẹ̀ ó fojú wa rí èèmọ̀ ṣé ká wá lọ rè kú nítorí pa fẹ́ gbìjọ pé àbí màmá bí ọkọ rẹ ti jiyàn kan gbá a ṣe ṣe ṣe ṣe ṣe akójú rẹ kójú rẹ àríkójú ṣé ká lọ kú ni. ẹni tó burú ni hmm. ẹni tó le ni tó ju ẹ̀yìn lọ ẹ ìjàmọ̀ kankan kí wàá ní tí mo wá ń ṣe láwùjọ yín èmi ò mọ bí n bá mọ̀ pé fúùtù fẹ́ tẹ̀ tí ò jà mọ́ kankan tó jẹ́ pé àtùpà kódà tẹ́ ẹ̀ tán náà wojú ara yín débi tẹ́ ẹ̀ tán náà wojú ara yín nìyí ni ìní ní kankan bá yín ṣe àmọ́ ìyá tẹ́ ẹ̀ bá wá rí kankan ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ̀yin gò sí ẹ̀sìn mo lọ ná. <laughs> Ah! ọmọ yìí sì fẹsẹ̀ lé ọ̀fẹ́nu kọ̀ọ̀pọ̀ àwa ní bá a lérí wọn. èyí tẹ̀mí jẹ èmi ọ̀pọ̀ èmi tó jẹ́ pé jẹkújẹ kan ehun nàmùnàmù èmi tó jẹ́ pé àjẹgbé mi ni èmi àbí bí n ṣe ń lọ kí n mọ̀ tẹ̀ jẹ́ òdélé pé ni ẹ mọ̀ tí ì jẹ́ ń bàjá ẹ̀sìn tí wèrè òsì òjijì okun kéke ẹ filẹ̀ àmọ́ bí ṣe ń lọ náà yọ̀rọ̀ wọ̀ mi èmi lọ ń bá lérí. kò burú mo ti gbọ́ kọ́kùnrin ó tàtọ̀ rìn kóbìnrin ọ̀tà tọ̀rìn káwọn ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ ìwọ ọgbà. òṣùpá rororo. ojú ọ̀run rororo. kábíyèsí a máa ń kúrò ẹ ní ọ̀wé ó máa lárónú òṣùpá kan tí ológbò dúdá ó mà ti pé báyìí. kí ló wá ṣẹlẹ̀ gbogbo bí ìlú ṣe ń lọ yìí náà. n gbọ́ òṣùpá kan wá pé kí ni tó ṣẹlẹ̀. tó tẹ̀sán. òṣùpá kan wá pé ojú àkojú ètè àrí dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ọba àjàkáyé mo sọ fún ọmọ pé o wá dọ̀bálẹ̀ fún mi lágbàlá mi ọkọ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ èmi mà ní èmi aṣáwó ẹ̀gbẹ̀dí arúdòjòyè adúró tejiteji ẹ̀tìpọ́n ọlá mi ṣetán tí ó ṣùrù bolẹ̀ òjò mi ṣetán tí ó pa wèrèpè rẹ yóò wá dàkọlù fún tewúrẹ́ tajá. kábíyèsí olúwa mi kábíyèsí olúwa mi olúwa mi. orí rẹ kúrú ni. olúwa mi. àṣejù rẹ pọ̀ jù. ó ti pọ̀. déwájú mi ah, ah. ó sì gún mi jalejale ah, ó fọwọ́ lálẹ́ láàfin mi. ó ṣe bó. ta ni wọ́ ṣebú. mo wò kí káyé má bàjẹ́ kọ́run má bàjẹ́ kílẹ̀ má bàjẹ́. ipe ipò tí mo wà ipò àgbà ni. ó sì wọ̀ ọ́ lẹ́wọ̀n ó sì ó sì gún mi jàlè. agbára orí burúkú wo lo ní. má wà lápọ̀ lé. ó sì gún mi jàlè jàlè níwájú mi ní. ọlọ́pẹ ifá mi dàṣẹ kí ló là lára rẹ. kábíyèsí kábíyèsí. ẹ kú ilé o. baálé mi ẹ káàbọ̀ ah. bó o níbi ẹ lọ. ẹ ti gbé ohun tá a fi ń jókòó ah. níbẹ̀ wọn ẹ ti gbé kú o. a ti gbé kú o kí ló dé. o wọ́n ti dín fáwọ́. kí wàá ní fáwọ́. wọ́n ti lọ sọ́tún wọ́n ti lọ sósì. kí ló wá sọ. àjàkáyé ni fámú baálé rẹ ni o. ẹlẹ́dàá mi o orí mi mo dúpẹ́ ẹlẹ́dàá mi ò ṣeun àṣẹ́mi inú odò lórí. o ti dò lórí o. kí ló dé. o ti dò lórí o. o lájàkáyé ni fámú. bẹ́ẹ̀ o. ibi wọn náà lájàkáyé. lóòótọ́ lóòótọ́ ẹ̀mí ni fámú. àmọ́ ó mọ̀rọ̀ àwọn afọbajẹ ó mọ̀ pé wọ́n lè sọ̀rọ̀ àná di bá mi. àjọ jókòó àjọ jóbi inú wọn ò ní wípé kí wọ́n pẹ̀yìn dà kí wọ́n mọ̀ tẹ̀rọ wọn pa ẹ̀rù ń bà mí o gbogbo àwa tá a sì ń duyè nínú gbogbo wa èmi nìkan ni mi ò ní nǹkan kan tó tóbi rárá láàrin gbogbo wọn bí wọ́n bá wá lọ gbé owó kán pín nǹkan gidi kán gbé fún àwọn afọbajẹ tí wọn ò ní sọ pé fàwé bẹ́ẹ̀ mọ́ ṣé ìtìjú lákọ́nù nígbà tèmi ti fa mú tó bá wá di pé àwọn afọbajẹ tí wọ́n bá wá pòǹda tí wọ́n ti torí owó tí wọ́n fẹ́ lòmíì síbẹ̀ baálé mi olúwa rẹ̀ ò ronú kò ní. <laughs> baálé mi gbogbo yín ò lè ṣẹlẹ̀ ṣé ẹ rí mi tẹ́ ẹ̀ ń wo ẹ̀ tẹ́ ẹ̀ bá ní máa fojú kan wò mí pẹ̀lú ohun tí mo fẹ́ sọ ẹ̀ ìbá ti sọ fún yín tipẹ́ àmẹ́rù ń bá mi ẹ̀ tó fojú mi ìwòyàwó yín baálé mi èmi náà níbi mo fẹ̀yìn tì o bẹ́ẹ̀ sì ṣe ń wò mí lórí ìdú ẹ̀ èmi gan òkèrè inú ayé. níwọ̀n kó níbi òfẹ̀yìntì bó fẹ̀yìntì pákí àmọ́ nǹkan ló ń bẹ lọ́wọ́. baálé mi. a sọ̀rọ̀ bàtàbàtà a sọ̀rọ̀ díndín ọba àlù olórí ibìkan tó fẹ̀yìntì ibi tó wá fẹ̀yìntì ń ṣé ò wá kápá owó àbọ̀ mọ̀ pé lẹ́yìn owó owó ni lẹ́yìn owó owó tún ni. baálé mi ṣe rí bí mo pé mo fẹ̀yìntì ń bí n bá mú yín débẹ̀ tẹ́ ẹ tẹ̀lé mi débẹ̀ o n ò tí ì bí pọ̀ rí máa pọ́pọ̀ bàbá ńlá kú bàbá ẹnìkan nípò òtọ̀ yín mọ́ bẹ́ẹ̀ mo wí fún yín ah, ẹ rò pé lè mò ń ṣe ni. lóòótọ́ yín ṣeré o. ọ̀dọ́ olójú. bẹ́ẹ̀ ni. kí n gbìyànjú ẹ̀ wò. baálé mi ẹ̀yin ẹ̀ kàn tẹ̀lé mi débẹ̀. ẹ̀rù ń bà mí ni o ẹ̀rù ń bà mí ni o n ò lówó o ẹni ọba <laughs> lówó ń epo. baálé mi a ní ẹ fọkàn balẹ̀. kí n wá bí jókòó sí mi. ẹ mú lòpọ̀ sága ń bẹ̀ mọ́. ẹ ṣe bí wọ́n ní nǹkan tó fẹ̀yìntì ẹ jẹ́ kí èmi fẹ̀yìntì gi. bẹ́ẹ̀ dé kẹ́ wọlé kẹ́ ìjẹsẹ́ wá fẹ́ lọ ọ̀nà ròmọ́gi ni mo ti gbága wọlé ń gbà wọn mọ́ fi ṣeré. ayé o ayé ayé o ayé o ṣóńṣó gìrì ṣórí abẹ́rẹ́. ayé káàrèmọdé yọ̀dà fún yín àkàmọ̀ra ayé àkàkàtàn ẹni àrà ń fẹ́ àká báyìí kò kú wọ́ àwa dàálẹ̀ tó ń tún sàn bọ̀ lẹ́yìn ayé ní jẹ́ bẹ́ẹ̀ àwa là ń jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àwa náà là ń jẹ gbogbo hmm. ẹ olórí sí òsì tẹ ìpàdé pàjáwìrì ẹ torí ẹ kúkú mọ̀ pé àwa ń bẹ lẹ́nu pọ̀pọ̀ sísìn ọba ìlú ayé tẹ̀tọ̀kọ mi fẹ́ jẹ tí ó bọ́ sórí ipò àwọn baba ńlá rẹ̀. bẹ́ẹ̀ ni torí rẹ̀ gan-an la ṣe pèpàdé pàjáwìrì yìí hmm, kọ́mọ bá a sí náà ni ìrọ̀rùn eku ò ní ìrọ̀rùn tẹ ìrọ̀rùn ẹja ò ní ìrọ̀rùn omi torí pé ntí ọ̀rọ̀ ìwọ gan lọ́rùn táàsì ó fi máa gbé inú ilé rẹ tí wọ́n gbó fi máa gbórí ìtẹ́fàṣẹ nínú ààfin làwọn wá fún ọ. Hmm, lóòótọ́ ifá ti mú ọkọ rẹ gẹ́gẹ́ bí ọba ṣùgbọ́n ọ wàá mọ̀ bó ṣe kó sí ọkọ rẹ lórí tó ṣe bá a sọ̀rọ̀ pé kó fi tàwa àgbà ṣe o kó fi tàwa ẹlẹ́yẹ ṣe o kó mọ̀ dúró dúró pé torí pé fa ti mú bí fa ṣe mú un ọmọ ju oyè pé alẹ́sẹ̀ tí wọ́n pàdé ọ̀rẹ́ dà o tó jẹ́ pé gbogbo àwọn afọbajẹ tí wọ́n ti ń sọ pé fámú wọ́n sọ pé nǹkan ni fámú mọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ so sì mọ̀ pé nínú gbogbo àwọn tí wọ́n jọ ń du oyè tí wọ́n jọ jọ mọ ọba òun ni òun ló lọ àwọn yòókù ló lọ wọ́n kàn wọ wúwúwú nìsín ni wọ́n wẹ̀sùn kékeré sí lẹ́sẹ̀ ni wọ́n bá láwọn èèyàn ní fámú fúndìí èyí nǹkan ọ̀wà kọ́sá díá kọ́sá tó àwọn ẹlẹ́yẹ kó fi á ṣe ògùn gbòǹgbò igi lẹ́yìn ọgbà rẹ̀ níta fẹ́ mi. yèyè ṣé n tẹ́ ẹ mi ẹ̀yin ẹgbẹ́ ṣé n tẹ́ ẹ mi. bẹ́ẹ̀ ni òkè ẹlẹ́sẹ̀ oṣù olùdámọ̀ràn lóríta yèèyé o oníyìí àbàmì afẹnugúbìjẹ lọ́gọ̀jọ́ yèèyé o. ẹni ọmọ ìmọ̀ rẹ̀ mi jà kiri. yèèyé o àwa bẹ̀rẹ̀ abirù gbọ̀rọ̀ yèyé pàkúté tá a mà dẹ́fẹ́kú mọ̀ tí mi kù. bẹ́ẹ̀ ni yèyé ọkọ mi ti ṣetán láti sáde wá ó ti ṣetán láti sádọ̀gbà. ọkọ mi ti gbà láti fẹ̀yìntì wá ó ti ṣetán láti sádiwá. wo ọ̀kàrẹ̀ yóò dáa fún ọ ọ̀ọ́ni ṣìṣe ọ̀dà wa tá a fi ń fún ọmọ báyìí tá a fi ń pọmọ tí ì jábọ́ a ti fi fún un ọwọ́ adélé ọwọ́ àwí pé àwa náà ti gbà tọwọ́ tẹsẹ̀ o nínú ìlú yìí ó ti dolórí gbogbo ohun tí bá sì ń ṣe yọmọ ju ṣe ni gbogbo ogi télégbèdè rẹ bá fọwọ́ bá yọmọ dùn ni torí wípé wọ́n ní ajá dúdú ọkú pé eléré àrọ̀ pọ̀tọ́ ayìnrìn apẹ̀sẹ́pẹ̀ ọ̀wẹ́rẹ́ ògún ló bí ajígbiri ajígbiri ló bí alàwòrò sífẹ̀ alàwòrò wá bí igi dúdú orí ìgbàgbọ́ ẹnikẹ́ni tó bá lòun níjà ṣe tíá nínú ìlú yìí yóò mọ kú já sékú tó ti rọrùn yóò mọ kú bá gbọ́ tó ti rọrùn yóò ṣìyẹn ńlá yóò rè gbọ̀bẹ̀ lójúlé ọ̀run ó ti rí bí ó ti ṣe bẹ́ẹ̀ torí adondo ẹlẹ́mọ̀sọ́ àgéré àsùngbẹ́sẹ̀ lẹ́sẹ̀ ńlẹ́lẹ́mọ̀sọ́ òjòkó àwọn méjèèjì wá gbìmọ̀ pọ̀ wọ́n pajá dúdú ròókò jẹ alága wa ń tọpa ajá rẹ̀ bọ̀ ṣebí náà ló jí ń lọ́ fasọ pípọ́n bora òòrùn ló jí ló fa sọ̀rẹ̀ rẹ̀ borùn atólókọ mọ̀tẹ́wúrẹ́ o olóńgbò dúdú etí àjà àwọ àyálà ń jẹ bẹ́ẹ̀ gbogbo ń tá a bá ṣe pátá ó ti dàṣe gbé. bẹ́ẹ̀ni. àwa níṣẹ́ tá a fẹ́ ràn sọkùnrin tó bá ti wá délé kó wí fún un pé a ti gbà tọwọ́ tẹsẹ̀ o inú ìlú yìí ó sì tùbà yóò tùṣẹ fún ẹ àwa ni táwa náà fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ o nǹkan àkọ́kọ́ ni abùkí ọlọ́mọ ẹ̀yìn ẹ̀yìn òṣùpá kọ̀ọ̀kan yóò mọ wá sílé ẹgbẹ́ wa ní yóò mọ dọ̀bálẹ̀ fún wa a mọ gbàdọ̀bálẹ̀ rẹ̀ lóṣùpá kọ̀ọ̀kan ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tó wá sí paríparí rẹ̀ lóṣùpá kọ̀ọ̀kan náà a mọ múyàn mẹ́sàn-án mẹ́sàn-án ní ìlú lọ́ba tó nílùú bá tùbà ló túṣẹ lẹ́kú bá ń ké bí eku lẹ́yẹ bá ń ké bí ẹyẹ lọ́mọ èèyàn bá mọ orí ọmọ ènìyàn ti mọ̀ pé yóò ṣe. ó di dandan kò ṣe kéle. eégún kéékèèké ẹ para mọ́ o ẹ lọ tọwọ́ ọmọ yìí bàṣọ. olúgbòdì kí ni sí ọ ojú rẹ yìí kọ́rẹ́ lọ́wọ́. ebi ń pa mí ìyá mi. ebi ń pọ ọ mm, ó dà jẹ́ ẹ̀rẹ̀ bọ́ ká ìbẹ́pẹ níbẹ̀ mo ń bọ̀ jókòó dè mí o. Eh! èmi ọkùnrin abojú kúkun abẹ̀yìn kúkun èmi ọkùnrin tọ́pì sínú gbọ́rú mọ́lẹ̀ tó parí yìí o báyìí lè gbẹ́sẹ̀ ìkó sí ọ ni o. <laughs> abuké ọ̀sìn ọ̀kárì ó fẹ́ gbìyànjú àti sákọ́nù bó o bá gbìyànjú rẹ o ọ̀ jẹyàn rẹ ń sùn gbọ́ mi ẹni nílò rẹ ti sanwó ẹ̀mí rẹ ó sì di dandan ká jíṣẹ́ ọ̀hún sọ tẹ̀lé wa lẹ́rù àbí kí n nà nǹkan. ya bàbá yìí. bàbá yìí. Ah, rìn jẹ́jẹ́. bàbá yìí ah, ah. tó gbà. àbùkẹ́ ọ̀sìn eh, káre káre káre káre eh, eh. mo gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan o ṣeun o ṣeun orí ìyá ọkàn òkè o ṣeun. ara mórógùn ó sì dákòkò lu ó pètèpèrò àti bọ́mìíràn dìjàkadì ó ti gbàgbé wípé ní bá dọ́rù rẹ̀ wò fẹ́ dára rẹ̀ lágara rẹ̀ nípò ọba tó jẹ́ wípé kì í ṣàràbàtọ̀ fún ìtí ọba yìí ohun àjẹbí ni fún ó wá kọjú lábẹ́ ìgbóná ọba yìí lọ báwọn òṣòròǹgà pé kó gbóhùn dórí ìtẹ́ bàbá rẹ̀ nítẹ̀ tó ṣe wípé òun gangan lónìí tí wọ́n ti dín fátífátí mú ṣe é rí wípé ọ̀pọ̀lọpọ̀ ló kọjú kọjá sùúrù débi wípé ohun tó jẹ́ tiwọn wọn tún wá fi gọ̀ǹgọ̀ fà á orí tí ó dàdé inú agogo dání ti wà. ọrùn tí ó lè jìgbàrà àlẹ̀kẹ̀ inú agogo dẹni ti wá ẹ̀wọ̀n bá yín ó dẹrúkúdù sílẹ̀ nílùú ayétẹ̀ tọmọdé tàgbà wá ń kú pípípí lórí irúkúdù tó dálẹ̀ iná làrẹ̀mọ rẹ̀ kúlé tẹ́ ẹ ṣe bí olúgbódù nípa ohun tó fọwọ́ ara ni. ọba yín ò bá àwa máa forí balẹ̀ fáwọn òṣòro mọ̀fì àtòkòbọ̀ kò kàn mí o àmọ́ tìyá mi abúkí ọ̀sìn abúkí ọlọ́mọ tó parúbọ àwọn ìyá àjẹ́ òní bí mi nú ewé oríjìn rẹ̀ sì ti rẹ̀ dànù <laughs> ó ti bọ́ ó ti bọ́. kábíyèsí ẹ bá mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin ni fámù ẹ̀yin ni fáyàn ẹ̀yin lẹ́sìn wà lórí pòkó sẹ́ńtì ń bá yín dùn. Ah, hmm. pé mo ṣe báyìí. olúgbòdú dákun níbi tọrọ dé báyìí kí la ṣe tí gbogbo ìlú ò fi rójú tí ó ráyè tí nǹkan mọ ọ lọ bó ṣe yẹ kó mọ ọ lọ tára kábíyèsí ó sì yà tí wọn ó jókòó padà sórí àpèrè àwọn bàbá wọn yìí dákun. ẹ fẹ́ kí ìlú òrójú ẹ fẹ́ kí ìlú ayé tẹ̀ ó ráyè bẹ́ẹ̀ bá fẹ́ kí ìlú òrójú tẹ́ ẹ fẹ́ kí ìlú ayé tẹ̀ ó ráyè. Hmm ọba yín ó sì gbá àwàwò bọ́ba yín ò bá wá kí n ṣakin tó jẹ́ kó jó ni wọ́n nínú ìran wọn ó lè forí ìtẹ́lẹ̀ kọ́ gbàlú bòmí lọ n ò fẹ́ rí nílùú ayé tẹ̀ mọ́. ẹ wá ẹ mú lọ. òṣùpá rororo. ojú ọ̀run. ní kìnìún tó fa ọdún kìnìún yẹnu ya. kìnìún àgbáyé ọdẹ ẹ wọ bẹ ṣe wa o ẹ ti gbàlejò ìbòjú fún gbogbo ọmọ kékeré ìbòjú fún gbogbo àgbàlagbà ìbòjú fún gbogbo aláìgbọràn ọmọ ọdọọsẹ ẹjẹ wà lójú wa tó bá ṣe é ní àwọn akọ ilé. This what belongs to Caesar to Caesar. gbogbo owó tó bá wà ní pátá ni kẹ ẹ ti gbọ́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 níbẹ̀ yẹn kọ́. i'm the one. ẹyin méjì ẹyin súnmọ́ ẹyin á bẹ̀rẹ̀ sí fún ẹyin létí. ó gbá mi létí. ta lẹni náà ta ló tó bẹ́ẹ̀ ìlọ́yà. twenty million naira the last dpo tó ń gbé wá sí division wa sir a gbọ́ pé àwọn gáàsì yẹn ló pa wọn sir. èmi ò ní kú ikú kúkú kan bí kì í ṣe yíyẹ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 ọ́fíìsà wà jẹ́wọ́ mi ì mọ̀ bójú. anybody tẹ bá rí tó fẹ́ ṣe mọ̀nàmọ̀nà nú àwọn criminal nìyẹn shoot at sight ni. it is time for war and war they shall see. wo see as e dey see me so na inside war i grow i just like war.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 Coming soon on Okiki Premium TV. bo yìí ìtaba ni pé ká lè dànù ọlọ́run má jẹ́ ká lè lọ́wọ́ òun ni mo ṣe a máa ṣe ní díẹ̀ díẹ̀ a kó bá wọn bí kò sì gba tá bá gbàdá. And so it begins, an epic story of mankind. Inspired by real events. Are you ready? Oh, come on! I only give my second chance to the person that spent my first chance. níbi tí ọ̀rọ̀ dé báyìí tó bá jẹ́ pé bó ṣe sọ ọ̀rọ̀ yìí ló ṣe. Ah. nǹkan tí mo kàn sọ fún ọ̀rẹ́ mi nìyẹn ló wá tán ló bá gbàgbé náà ẹni tí ò mọ kọkọ tí ò mọ nǹkan ló bá lọ síbẹ̀ tó wá síbẹ̀ tó tọ́ ọ. mo pe final year ni mo wà rí and tí mo bá sub school fees nísìnyí to start with wọn jẹ́ kí n ṣe exam carry over ni mò ń wò lọ́ọ̀kan yìí bí o dẹ̀ ti lè concentrate láti ṣe project ọlọ́wọ́ tí mo wà yìí supervisor gan wà tí. ọ̀pọ̀ ẹ̀yin yọ̀ lẹ́gbẹ́ wá. nígbà tí wàá ní pé a ti lọ church tá àti tèmi yàtọ̀ sí ti gbogbo àwọn yòókù àbí kí n máa lọ sí redeem cac gbogbo àwọn program tó máa ń ṣe yẹn kí n máa lọ ṣe àpéyà kí kúkú máa gbálẹ̀ in church àbí ẹ̀rọ bẹ́ẹ̀. nítorí pé o ní oyún ni bàbá ẹ ṣe lé ẹ síta. màámi ẹ á níbi tó rọ̀ ọ́ náà lára bàbá ẹ kí n fún àwọn ènìyàn ó ṣàníwọ̀n àwọn náà kó tó torí pé owó pọ̀ lórí ọdẹ wà ní abẹ́ nígbà tí dókítà wa ṣe tẹ́ẹ̀sì wọ́n ní oògùn yẹn ti dá méjì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 can call it crime of passion. Mm. We are fighting for war for the masses, war for the truth, and war for justice. Òré oh, rè kankan kí lè rí rẹ, wọ́n wá ní ìbọn kan àìgbọ́ dìgbà, ọgbẹ́ What? Ṣé kò sí ẹni casualty rẹ̀ ṣá? Torí wọ́n ṣe ìpè wọlé ni, àti mọ̀ iye èèyàn wọ́n dẹ̀ fún mi ní seven days láti take life mi. o lè kí wọn. wọn ò kí ṣe èèyàn you don't deserve to live. our lives are in danger. Um, anyway, tẹ́ bá ti rí four reverend sisters, don't watch your reverend sister, please. By all means, detain them and you sure you pass the signal, please. Elédùmarè gbà ni o.